وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أتي بقوة يوم يواتي أجدكم رلي láti wá papọ̀ rárá wa létí nípa àwọn nǹkan tó ṣe pàtàkì nípa àwọn nǹkan tó jẹ́ pé ó dà gẹ́gẹ́ bí òróǹro ní nínú ẹran bí yóò bá tètè yọ kó o níbẹ̀ bí yóò bá gbàgbé kóróǹro bá ti kọ́ mọ́nú ẹran ó bẹ̀rẹ̀ jẹ́nu so àwọn tá a jòkó tá a jẹ wà ń bì àtàwọn tá a ń gbọ́ wa gbogbo bí tí a bá ti gbọ́ wa a kí wa ra wa pẹ̀lú kíkí assalamu wa rahmatullahi wa barakatuh. gbogbo eléyìí tí akọ́kọ́ wí síwájú yìí òun náà ni ọ̀rọ̀ ìsíwájú tá a jogún rẹ̀ látọ̀dọ̀ ànábì sallallahu alayhi wa sallam ipe gbogbo bíkíbi tí ànábì bá ti fẹ́ sọ̀rọ̀ ó fẹ́ ṣe kútùbà ni ó fẹ́ ṣe wáàsí ni ànábì a máa ṣe àwọn ìsíwájú tí a ṣe yìí. ìsíwájú yìí ó ṣe pàtàkì púpọ̀ nígbà ayé ànábì sallallahu alayhi wa sallam pàtàkì rẹ̀ ó tún wá lékèlè kan lásìkò tiwa tá a wà ń bẹ̀ yìí nítorí pé tá a bá wo ìsíwájú yìí a rí i pé iṣẹ́ òun náà ni àwọn àyà mẹ́ta kan nínú Al-Qur'an tó jẹ́ pé àwọn àyà yìí kò sí wọ́n ń palẹ̀ mọ́ ọkàn wa wọ́n ń pe àkíyèsí wa wọ́n ń pa wá láṣẹ wọ́n sì ń wá lójú kòkòrò lọ síbi ìpáyà Allah subhanahu wa ta'ala àti gbogbo ẹni tó bá fẹ́ sọ̀rọ̀ tó bá fi ti fi àwọn tó bá ti tì wọ́n síwájú ní ti ń sọ fún wa ni pé ọ̀rọ̀ tá a fẹ́ sọ yìí ẹ jẹ́ o ọ̀rọ̀ gbọ́ yìí ẹ jẹ́ gbọ́ pẹ̀lú ìbẹ̀rù ọlọ́run gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni anábì sallallahu alayhi wa sallam anábì àtúmọ̀ sọ nínú ọ̀rọ̀ ipe fàyínà asdaqal hadithi kalamullah ibòmí yóò ní kitabullah ipe ọ̀rọ̀ tí ń tí òdodo jù láyé tábà sọ pé ọ̀rọ̀ yìí òdodo ni èyí tí bí ń tí òdodo tí ò sí èméjì bẹ́ẹ̀ òun náà ni ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala òun náà ni al-Qur'an wa ghayra al-hadi Muhammadin sallallahu alayhi wa sallam èyí tí sì fi ń lóore jù nínú ìlànà téèyàn máa tẹ̀lé téèyàn ó roore ayé bẹ́ẹ̀ àti tàlìkìámà òun náà ni ìlànà ti ànábì sallallahu alayhi wa sallam etí tó bá gbọ́ ilé yìí síwájú kí wọ́n tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ òun náà ó ti dì í mọ́nú ọ̀rọ̀ yóò ti dì í mọ́nú ọkàn rẹ̀ ipe gbogbo tí wọ́n bá ń sọ fún wa níbí tí wọ́n bá ń sọ pé qala tí wọ́n bá ń sọ pé qala Rasul ẹnìkan ò tún gbọ́dọ̀ ní ọkàn míì àbí kó tún lópinion míì lórí ẹ̀ mọ́ tọ́ba ti ní àyà sọ báyìí wọ́n wá ní lóòótọ́ sọ bẹ́ẹ̀ àmọ́ tá a bá tún wò báyìí náà à láká ìwo ló wá fẹ́ fi fi ti fún wa táàbí ní wọlé lẹ́yìn pàtàkì sọ bẹ́ẹ̀ náà ni ẹni bá sọ fún ipe ìlànà irú ẹni bẹ́ẹ̀ tá a bá mú hadith wá fún tó lálàáfíà látọ̀dà nàbí sallallahu alaihi wa sallam tá a bá ń sọ fún báyìí náà nàbí máa ṣe kò yẹ kí irú ẹni bẹ́ẹ̀ kó tún máa fa pájánú kò yẹ kí irú ẹni bẹ́ẹ̀ kó tún máa kùn sínú kò yẹ kí irú ẹni bẹ́ẹ̀ kó tún máa rò wípé lóòótọ́ ànábì sọ bẹ́ẹ̀ àmásìkò wa tá a wà yìí fẹ́ táwa náà tún gbé yẹ̀wò ànábì sọ̀rọ̀ ó tún gbé ọ̀rọ̀ ànábì yẹ̀wò taniọ́ níbi ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wa sallam eléyìí òun náà ni ìtúwájú tí ànábì máa ń tì síwájú àtàwọn sọ̀hábà rẹ̀ tánàbí fi kọ́ wọn òun náà ni àwọn náà tì síwájú yìí lẹ́yìn bẹ́ẹ̀ a ìtí wọ́n ní ká sọ̀rọ̀ nípa lónìí òun náà ni àdáhàyú àńláwù níbòmíì àwọn àfọ́gbé wá pé àdáhàyú àńláwù wọ́n fi wọ́n ti tààrífù láwù yẹn wọ́n fi àrífù àti láàmù sí i gẹ́gẹ́ bí a ṣe rí nínú tíra àfáàwà àgbáni Sheikh Muhammad bin Abdul Wahhab rahimahullah nínú kìtàbù tawhid wọn a rí pé tàbá wọn tún tàbí wọ́n gbé wá ní àdáyú ànìláwò wọ́n fi àdìpọ̀ láwùjì gẹ́gẹ́ bí àwọn ọmọ akẹ́kọ̀ọ́ nípa ọ̀rọ̀ àlógàtúlà àrọ̀bíyà ó yé wa pé inú àpẹẹrẹ tá máa fi mọ orúkọ òun náà ni al-alfu gẹ́gẹ́ náà ló yé wa yí pé kò sí ìkankan míì nínú ran kẹ́límà mẹ́tẹ̀ẹ̀ta tí a mọ̀ sí alfẹ́ẹ̀l wàlís wàlhàr ìlà ó máa wọ etí alí máa wọlé tọ̀ tó tayọ orúkọ àwa ògbólóhùn láwó àrígbé ètò kọ pé harfu ní arábíkà ni láwó jẹ́ àwa rí pé wọ́n fi alif alam àwọn onímọ̀ wọ́n sọ pé irú alif alam wà ń bẹ̀ yìí zá ìdá làá máa pè é alif alam tó gbé kíni ó kàn wà ń bẹ̀ kò ní iṣẹ́ kankan tí yóò ṣe bẹ́ẹ̀ kò ní bá tó fẹ́ kó tó bá rí bẹ́ẹ̀ tí a fẹ́ bára wa sọ̀rọ̀ lórí lónìí òun náà ni pé aláhàyú àńláwó ipe ikọ̀ fún wa ipe sí gbólóhùn tí a bá sọ pé wípé a ìbá mà ìbá ti ṣe nǹkan báyìí a ká ní mo ṣe nǹkan báyìí ni nǹkan báyìí yóò bá tẹ̀lẹ̀ a ah, ká ní mo ṣe nǹkan báyìí ni nǹkan báyìí yóò bá ti tẹ̀lẹ̀ a ah, ká ní lágbájá ó bá gbọ́ tí mo sọ fún ni ní tó tẹ̀lẹ̀ sí yìí kò bá ti tẹ̀lẹ̀ sí àwọn nǹkan yìí pọ̀ lóríṣiríṣi kí máa jáde nínú ọ̀rọ̀ wa láwùjọ wa bó ti wà nínú àwùjọ tiwa nínú èdè gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ló wà ní gbogbo èdè káàkiri lábáwá ń pè n'i ní láwù tẹ́ ẹ bá dé débò míì àwọn náà ó di táwọn náà ń pè inú àwọn elédè míì gbólóhùn yìí làwọn fẹ́ sọ̀rọ̀ nípa ipe kí ni tẹ̀lé pa rẹ̀ ǹjẹ́ nǹkan tá a lè máa wí ni ǹjẹ́ nǹkan tí ò dáa rárá ni ǹjẹ́ nǹkan tó da láwọn àsìkò kan tó jẹ́ pé kò da ní àsìkò míì ni òun náà ni àwọn nǹkan tí a fẹ́ bára wa sọ àmọ́ ká tó wọnú ọ̀rọ̀ nípa láwù àgbólóhùn láwù tá a fẹ́ sọ̀rọ̀ àti pé tọ́pìkì wa yìí kí ni pàtàkì tọ́pìkì tá a fẹ́ sọ̀rọ̀ lélẹ̀ yìí lórí owó nǹkan òun ní máa ní pàtàkì pàtàkì rẹ̀ òun yóò já máa bó láti lè sàkólékà rẹ̀ bó láti mọ́ àti gbólóhùn láwù tá a fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ yìí pàtàkì rẹ̀ ni pé ọ̀rọ̀ kan ní tí ó ní í ṣe pẹ̀lú tawhid ọ̀rọ̀ kan ní tó ní í ṣe pẹ̀lú al-aqidatu al-islamiyatu as-sahiha ọ̀rọ̀ tani ni tó ní ṣe pẹ̀lú àdíọ́kàn tó jẹ́ ti Islam àdíọ́kàn tó lálàáfíà tó fẹsẹ̀ múlẹ̀ ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ẹ̀rí gbogbo tó bá ti wá ní ṣe pẹ̀lú tàwọ̀hídì ìdá ní tàwọ̀hídì ni pé kẹ́yìn Allah subhanahu wa ta'ala lọ́kàn tuntun ká mú ọlọ́kàn tuntun níbi àwọn iṣẹ́ tí máa ṣe ká mú ọlọ́kàn tuntun níbi ìjọsìn wọ́n wò pé á mo gbàgbóhùn náà ló dá mi lóòótọ́ mo gbàgbóhùn ló dáyé tọ́wọ́ wá di pé kó máa jọ́sìn fóun nìkan tó tó yíwú ní wàá lè mọ́ ru eléyìí ń tàwọn ìlò sílá rẹ̀ ẹlẹ́ẹ̀kẹta òun náà ni ká mú Allah subhanahu wa ta'ala lọ́kàn tó tó ká gbá lọ́kàn tó tó níbi àwọn orúkọ rẹ̀ àti níbi àwọn àròyìn rẹ̀ lágbà yìí pé àwọn ọkọ̀ tó bá pera ẹ̀ káfíìnì rẹ̀ fún bẹ́ẹ̀ lágbà un ká mọ́ tún bá mi ká sọ pé kò sí ti jẹ́ bẹ́ẹ̀ ọ̀rọ̀ tá a fẹ́ sọ̀rọ̀ nípa yìí ó ní ṣe pẹ̀lú tàwíì tàwọ́dì táwa sọ yìí òun náà ni ìdí pàtàkì tí ọba tó dá wa tó fi dá wa ẹ̀dá ọmọ ànábì Ádámù tó fi dá àwọn àlìjànú tó fi dá wọn sáyé tàwọ́dì gangan òun náà ni pàtàkì rẹ̀ tí torí ẹ̀dá wa. gẹ́gẹ́ bí Allah subhanahu wa ta'ala ṣe sọ fún wa nínú suratu Zariyat a'udhu billahi minash shaitanir ó ní wa ma khalaqtul jinna ní ó ní ìdá àlìjànú àwọn àlìjànú ẹ̀dá kan náà ni wọ́n ẹ̀dá kan náà ni wọ́n tó jẹ́ Allah subhanahu wa ta'ala ó dá wọn àmọ́ wọn látara náírì gẹ́gẹ́ bó ṣe dá wa látara yèpẹ̀ ó dá wọn màláíkà látara ìmọ́lẹ̀ ó wá dá wọn àlìjànú ó dá wọn látara aná àwọn àlìjànú yìí àtàwọn èèyàn yìí àwọn méjèèjì wá ní wa gbé ìwọ̀ àwọn méjèèjì wípé ẹ máa ṣe léyìí ẹ máa ṣe léyìí so àwọn méjèèjì náà ni a ṣe sí òtó bá ti yọ̀ tó di àlìkìyàmọ̀ àwọn ẹ̀dá Allah subhanahu wa ta'ala yóò àwọn tí ó wà ìjẹ́ náà àtàwọn tí ó wọ̀ náà Allah ya, wa ta'ala wá ní àtàlìjẹ̀nú tẹ́ rí yẹn wàlíìn àtàwọn èèyàn ìdá wọn torí kankan àyàfi nítorí kábà máa nìkan tuntun ni imam wọ́n ní gbólóhùn illa liya'budun ay liyuwahhidun ìtumọ̀ rẹ̀ ni pé kí wọ́n bá wá ṣe mí kí wọ́n ṣe mí lọ́kàn ṣoṣo ká má pa nǹkan kan mí papọ̀ mọ́ mi ká má jọ́sìn bẹ́ẹ̀ lómi èmi kọ́mọ́ sí àfitì gbogbo sẹ́ẹ̀mí tí ń ṣe kọ́mọ́ sí ọlọ́sọ́dọ̀ ẹlòmíì àtúyàtọ̀ sí ènìyàn gbogbo eléyìí òní Allah subhanahu wa tó bá ti ní í ṣe pẹ̀lú tí wọ́n torí ẹ̀dá wa ọ̀rọ̀ tó ṣe pàtàkì ni tó yẹ kí a gbọ́dọ̀ mójútó ọ̀rọ̀ tó ṣe pàtàkì ni ká tẹ́tí ká gbọ́ ọ̀rọ̀ tó ṣe pàtàkì ni ká ṣàtúnṣe àwọn ibi tí a bá ti máa ń ṣàṣìṣe nípa àwọn nǹkan wọ̀nyí tẹ́lẹ̀ so eléyìí owó ní pàtàkì tá a fẹ́ sọ̀rọ̀ lé lórí ní tí wọ́n torí ẹ̀ dá èmi ni ní tí wọ́n torí ẹ̀ dá wọ ni ní tó jẹ́ pé tí mùsùlùmí bá fi lè jìn sọ́fìn níbẹ̀ tó bá ti jẹ́ ọ̀gbẹ́dẹ̀ àlùkìyàmà kò sọ́nà àbújá mọ́ iná nílé ẹ̀rú tọ̀hún tó torí pé Allah subhanahu wa ta'ala ti sọ fún wa nínú al-Qur'an ó sọ fún wa pé inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha ó ní dájúdájú Allah subhanahu wa ta'ala ọba àríkíọ́lá olóhùn òní pẹ̀lú jẹ́ ẹnikẹ́ni tó bá pa nǹkan kan ní ìpapọ̀ mọ́ òun ẹni tó bá ṣẹbọ pẹ̀lú òun òní pẹ̀lú jẹ́ o wa yaghfiru ma duna dhalika liman yasha àmọ́ tó bá ti wá kéré ṣẹbọ ní tí èyí bá ti ṣẹbọ nínú àwọn nǹkan àbí ìṣẹ́yìn bá ṣe lẹ́sẹ̀ olóhùn ó fèrè rẹ̀ jì wọ́n lè má yẹ já ẹni tó bá tó wá wù òun ni o tó bá wù òun rẹ̀ jì tó bá sì wù òun òun àjẹyẹ yà dé dé ẹsẹ̀ tẹ́yẹ bá tẹ̀ kó tó tún wá kẹ́ ẹ padà èwo wá la mọ̀ sí ọba ó fi bá wa lò ṣé yóò forí yìn wá láì ní rárá ni àbí yóò kọ́kọ́ rẹ̀ wá tó ni bí ẹni tá a fún lẹ́wọ̀n gbére a fún lẹ́wọ̀n ọdún mẹ́wàá lọ ẹni tá a kú lẹ́wọ̀n gbére òun náà ni ẹni tó ṣẹbọ gbàtà bẹ́tà tó ẹrù ẹ̀ àwa bá a pé ẹ̀kọ́ bẹ́nu ẹrù ẹ̀ irú ẹni báwo ní sì yí tó bá ti tọ̀ gbéjà lùkì àmọ́ iná gbére ni. àmẹ́lòmí tá a bá tún wá tú ẹrù rẹ̀ wò táwa rí i pé kò ṣẹbọ àmọ́ a rí àwọn iṣẹ́ tí ò da ará ìda nínú iṣẹ́ rẹ̀ nínú iṣẹ́ tó ṣe kalẹ̀ á wàá fún ní ìyá déédé dáàbì pa ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ rẹ̀ á ṣẹ̀ wá fi yọ́ á ṣẹ̀ wá fi sínú àlùjánnà ìrìn ẹlẹ́ẹ̀kẹta òun náà ni ẹni tó jẹ́ pé iṣẹ́ rẹ̀ iṣẹ́ dáadáa rẹ̀ ó tẹ àìdá rẹ̀ mọ́lẹ̀ ìrẹ̀ náà yóò wà jẹ́ náà inú wọn náà ni ẹni tí àìdá rẹ̀ dáadáa rẹ̀ mọ́lẹ̀ nínú ẹ̀ ó fi àánú rẹ̀ bá lò ó ní mo rí bẹ́ẹ̀ máa wọnú so eléyìí òun náà ló fi ṣe pàtàkì fún ipe bá ti ń sọ̀rọ̀ ti ń so látara ìdí eléyìí lẹ́yìn pàtàkì àwọn pàtàkì tá a fẹ́ bára wa sọ̀rọ̀ lé lórí kí wá nítumọ̀ gbólóhùn láwù nínú èdè lárúbáwá inú èdè lárúbáwá kí nítumọ̀ láwù ọ̀nà wo làá sì máa gbà tí a máa fi lo gbólóhùn láwù nínú èdè lárúbáwá pé pé bàbá tún sínú èdè wa nínú èdè yorùbá nǹkan nǹkan náà ní máa fún wa àwọn ní ìmọ̀ náhàwù ìmọ̀kánni tí ẹ̀ máa fi mọ èdè lárúbáwá sọ tí ẹ̀ máa mọ ìtó jásìde àbí tó dáa nínú èdè lárúbáwá wọ́n sọ fún wa pé tá a bá sọ pé gbólóhùn láwù wọ́n ní harfu mtina'in limtina' ìdá ń pè ní láwù òun náà ni pé harfu mtina'in limtina' pé árabi kan ni lárúbáwá máa ń lò ó pé nǹkan báyìí tí ò tẹ̀lẹ̀ òun náà ni ò jẹ́ kí nǹkan báyìí ó tẹ̀lẹ̀ ìsìlábà máa ń lò fún nù tá ìjọba yìí kò ṣẹlẹ̀ òun náà ni kò jẹ́ kí ìjọba yìí ó ṣẹlẹ̀ wa lápèjúwe ìsìlábà bá ní làwùjá àzẹ́yìdún la àkọ́rọ́mùtò pé tí zẹ́yìdù bá wá tí zẹ́yìdù bá fi lè wá o la àkọ́rọ́mùtò ní sì pọn ọlé ní sàpọ́nlé rẹ̀ àwa wo oríṣi àti pé zẹ́yìdù wá ṣébí ẹni bẹ́ẹ̀ wọ́n mọ bẹ́ẹ̀ àpọ́nlé kò ní bẹ́ẹ̀ àpọ́nlé torí pé kí ni ìmtìnà Ah, màjí ìzẹ́yì àìwá zaidu yìí ó ti kọ́ díwa kò ní níkà àwọn náà ṣe kí ni káwa náà ó ti àpẹẹlẹ tá a ní àṣẹ fún un gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni lárúbáwá sábà sọ pé làwọn àtọ́ àṣà ní láàkọ́rọ́mùtò tó o bá pọ́n mi lé tó bá ṣàpẹẹlẹ fún mi na tó o bá tẹ̀ láṣẹ mi èmi náà ó ti pọ́n ọ lé tó yíta ẹni tí o bá ti tẹ̀ láṣẹ ẹni tó sọ̀rọ̀ yìí irú ẹni dáhùn ní máa retí àpẹẹlẹ tó eléyìí òun náà ni tí lárúbáwá gbà lérò pẹ̀lú pé tó máa sọ pé láwù òun náà sì ni Yorùbá náà máa ń sọ ní pé áà tani kò bá ti tẹ̀lé wọn lọ́bí tó lọ yìí ni bóyá kò bá ti tẹ̀lé dé ọlọ́jọ́ rẹ̀ tó tẹ̀lé dé yìí ká ló bá ti jòkó jẹ́ẹ́jẹ́ ní mo ní kó jòkó ni bóyá wọn ò bá ti kó papọ̀ máwọn tí wọ́n kó papọ̀ máwọn ẹ wo nísì ká ní kò bá ti báyìí tó sọ òun náà ní láwó ìlú èdè lágbáwá irú ẹni tó sọ lọ́rọ̀ báwọn nísì tó wà lọ́kàn rẹ̀ ni pé àkáníwẹ̀ẹ́ni báwọn bá jòkó ni tí ò jáde kó onulé ní tó ṣẹlẹ̀ sí kò ní sí ṣé lọ́rọ̀ báyìí tó dáa ni nínú ẹ̀sìn tó yẹ máa sọ. a dánilágbájá ó bá ti gbọ́ tèmi ni tí mo ní ìrìn àjò tó fẹ́ lọ yìí kó sọ ọ́ dọ̀túnla kò bá ti kó àgbákò accident tó ṣẹlẹ̀ sí tó fi wá kú yìí so eléyìí yóò máa jáde ní ọ̀rọ̀ wa táwọn ọ̀rọ̀ sọ nítorí ìgbé kí ni ọ̀nà tí èèyàn máa ń gbà lò ọ̀nà méjì ni ọ̀nà tí ó takò ẹ̀sìn àtọ̀nà tí ó takò ẹ̀sìn àwọn ọ̀nà tó ń bẹ tá a bá sọ pé láó àbí ká ní mo bá ṣe nǹkan báyìí ni ká ní mo bá ní nǹkan báyìí ni àwọn ọ̀nà tó bẹ tó jẹ́ pé tá a bá lò kò takò ẹ̀sìn kò sì bá nǹkan kan jẹ́ inú àdìọ́kàn wa bẹ́ẹ̀ ni àwọn ọ̀nà míì wà tó jẹ́ pé bá a bá lò kò takò ẹ̀sìn nìkan kọ́dà ó lè sọ̀yàn di kèbèrè tí ó gbé ẹ̀jáde kúrò nínú ẹ̀sìn Islam àwọn onímọ̀ gẹ́gẹ́ bí àfáwa Sheikh Muhammad Salih Al-Uthaymeen rahimahullah wọ́n sàlàyé fún wa ìpè àwọn ọ̀nà tí ẹ̀ máa ń gbà lo gbólóhùn láwù àwọn ọ̀nà tí ó pọ̀ díẹ̀ ni tó tó bí ọ̀nà mẹ́fà sọ́nà méje tí lo gbólóhùn láwù nínú ọ̀nà yẹn òun náà ni wọ́n sọ أن تستعمل في الاعتراض على الشرع يبقى كان يقول له لا تبي تاكو شريعة لا تبي تاكو ọ̀rọ̀ شريعة تقوى pé ẹsẹ̀ nǹkan هو ó wá lo gbólóhùn láwó ipe á kálẹ̀ bá ṣe báyìí ni ẹ́ kálẹ̀ bá ṣe báyìí ni nǹkan báyìí ò bá ti ṣe báyìí áá kálẹ̀ bá ti fánu gbà yín ni kẹ́ tó tábù jẹ yìí kò bá ti po papọ̀ mọ́ àwọn boko haram tẹ́ po yín papọ̀ mẹ́rin ẹ̀wọ̀n oníṣẹ́ ọ̀rọ̀ àtàrí ah, mo lè sọ mú ni pé mo ní kó fa sòkòtò rẹ̀ wálẹ̀ fún náà tó bá ti fà wálẹ̀ yóò fi kọjá ń wọn ká ló bá ti fa sòkòtò rẹ̀ wálẹ̀ ni tó jẹ́ kọjá kókósẹ̀ mo bá ṣe kí mo bá ti gbà á ṣiṣẹ́ mo ti sọ fún gbà tí ń lọ lè ṣe interview mo ní sòkòtò rẹ̀ ti máa ń ṣe sofẹ́sofẹ́ yìí má e lọ síbi interview àtàrí ah, mo bá ti gbọ́ tèmi ni nítorí sòkòtò rẹ̀ náà ni ẹlòmíì náà sì ń bẹ tó lọ síbi interview tó fi ṣòkòtò rẹ̀ wọ́lẹ̀ kọ́dà ó tún wá gbádá tí tó fi ń wọ́lẹ̀ gan síbẹ̀síbẹ̀ náà wọ́n sọ fún un níbi interview ni pé àníṣẹ́ àgbà ó ti jẹ́ tòkí wá ló ṣe léyìn ṣé aṣọ rẹ̀ tí ń wọ́lẹ̀ náà ló fà kí wò mí gbà á ti jẹ́ tó rú àwọn ọ̀rọ̀ báyìí àwọn ọ̀rọ̀ tó jẹ́ pé téèyàn bá sọ láti fi tako nǹkan títẹ̀ yà ní àgbè ká ló bá ti tẹ̀ fún wa díẹ̀ ni àtọ́ náà débẹ̀ ẹ̀yìn kó ti ra múlẹ̀ ṣe bíjọ́ òun nìkan náà ni wọn ò bá ti gba ìyàwó lọ́wọ́ rẹ̀ nítì ẹ̀yìn kákọ́làkọ́là ti ọrùn díẹ̀ báyìí ní ba díẹ̀ nínú wà mẹ́ ìfẹ́ nìkan kó rí gbà tó fi ṣe yóò sì ti ṣe yìí yóò ti lọ ó lè dúró wọn lé náà níwájú wọn náà ni òun náà làwọn náà fi ṣe níta ní kí wọ́n ṣe ṣẹ̀rí àlóní tá a bá fẹ́ kíra wa ká sálámù síra wa ni ká mọ̀ ṣe kí ni ká mọ̀ tẹ ọrùn ọrùn ló kéré jù má tẹ̀ dépò pé ó wàá wa èyí yọ àwọ̀ wàá rúkú àbọ̀ wàá kúnlẹ̀ àbọ̀ wàá dọ̀bálẹ̀ àbó wà á fẹ́rí kalẹ̀ fẹ́rí kan bí a tọ̀ sí Allah subhanahu wa ta'ala má ṣe kọ́lá má ṣe bá ànábì ànábì sallallahu alaihi wa sallam ó ní káwọn sàábé má ṣe fóun bàtà ànábì wa ní káwọn sàábé má ṣe fún òun táwa nìwọ ẹ ọláwo ni wọ́n ní tó ju tànábì lọ tí wọ́n lè jáde níta yára yìí nìsín kó wá sọ láàrin wáyà yìí pé a èmi lọ́lá ju ànábì lọ o káwá bèèrè lọ́wọ́ rẹ pé nítorí kíni kó o nítorí pé mi bàbá rẹ nítorí ẹ̀ náà mo fi lọ́lá ju ànábì lọ a sọ fún ọ pé ọ̀rọ̀ tí ò dáa ni torí pé ànábì sallallahu alaihi wasallam ó ti sọ fún wa pé ìmánì wa kò lè tí ì pé la yu'minu ahadukum hatta akuna habba ilayhi min walidihi wa waladihi wan nasi ajma'in èèyàn ní sì ní ìmánì ìmánì rẹ̀ à ní ti mi wà nídìí àdìgbò òfẹ́ ànábì ju òbí tó bí ọ lọ òfẹ́ ànábì ju yá rẹ lọ òfẹ́ ànábì ju bàbá rẹ lọ wọ̀wà láti yìí òfẹ́ ànábì ju ọmọ rẹ tó bínú lọ wọ̀nà sí àgbàyìn òfẹ́ ànábì ju gbogbo ẹ̀dá ti bẹ lórí rẹ lọ tòótọ́ bá ti ṣe léyìí tó bá ti gbé ìka ànábì lórí gbogbo òfẹ́ yóò máa rọrùn fún ọ láti máa ṣe tẹ́sì máa ní òṣè bí ààrẹ bá bínú ṣe pé ẹ torí súnà tó ń ṣe iná ni òun náà ní bíbí nù bí àbá rẹ bá bínú já nítorí súnà tó ti irun gbà tó dá sí yìí èmi ò fara máa tẹ́ ẹ̀ tó jẹ́ pé irun àgbọ̀n rẹ lọ́wọ́ bá èyí díẹ̀ díẹ̀ díẹ̀ náà rí bàbá láàárọ̀ láàárọ̀ àti ṣe ni àmú ìlọ́wọ́ dúró náà ní inú ẹ máa fà láàárọ̀ ebe gbé kíláàsì ha ó ti dán. tó èmi tí mo wá rí pé eléyìí ni tẹ́mi tó wá ṣe tèmi tó wá ní tèmi òtún tẹ́yìn lọ́rùn pé kémi òtún ká tèmi tó eléyìí ní ti báyìí èwo láwàá ṣe àdẹ́wò dé àsìkò àdẹ́wò nìí bàbá rẹ ló fẹ́ràn yìí bàbá rẹ ní òfẹ́ kó má òfẹ́ kó bínú sí ọ bàbá rẹ ní òfẹ́ kó dá owó iléèwé rẹ dúró bàbá rẹ ní òfẹ́ kó máa fún ọ lóúnjẹ òfẹ́ kó máa rí ọ bí ọmọ dáadáa èwo ló wà sí bẹ́ẹ̀ tí bàbá rẹ ló mú ni bàbá nàbí tòjọ́ tí àdánwò yìí bá ti dé kí èèyàn bá dààmú tí wọ́n ń ṣe èméjì tí ó mọ̀ tí ó mú

wọ́n fi wọ́n lẹ̀ tó bá jẹ́ òkúta ìkìyàmà ó pàdé pẹ̀lú Allah subhanahu wa ta'ala so eléyìí òun náà ni àkọ́kọ́ náà ní ẹ̀mọ́ ń gbà lo pé kéyìí ó tako sẹ̀ríà ti sẹ̀ríà sọ eléyìí àpèjúwe rẹ̀ ó wà nínú al-Qur'an ibi tí Allah subhanahu wa ta'ala ti sọ fún wa nínú suratu Ali Imran ipe alladhina qalu li ikhwanihim àwọn tí wọ́n sọ fáwọn ọmọ ìyá wọn ipe wàfáàdù àwọn tá ń sọ yìí àwọn jókòó wọn ò bá nàbì lógun wàfáàdù àwọn tá ń sọ yìí ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ lórí Abdullahi ibn Ubay òun náà ni ra'isul munafiqin òun náà ni eléyìí gbogbo àwọn munafiki yányá kí ni wọ́n ń pè ẹni tó fi nǹkan mi pamọ́ sínú tó wá ń fi ẹ̀sìn hàn wa wọ́n máa ń lọ sínú òun ti ń kírun so eléyìí àyẹ̀ tó wá dé lérí wọn nígbà tá à ń sọ yìí òun náà ni Abdullahi ibn Ubay ibn Salul òun náà lè lérí wọn nígbà ó wá ṣẹlẹ̀ nígbà pé ìgbà ogun Uhud ogun táwọn mùsùlùmí jà ogun ẹlẹ́ẹ̀kejì ni wọ́n jà nígbà tí wọ́n lọ sí tán lọ sójú ogun yìí Abdullahi ibn Ubay òun náà láwọn tó kó tòdí nínú àwọn ọmọ ogun tí wọ́n jọ fẹ́ lọ lè jagun tí wọ́n jọ lọ pẹ̀lú àwọn mùsùlùmí lọ́jọ́ náà nígbà tán wá sí àárín ọ̀nà iṣẹ́ mùnáfìkì ó wá fẹ́ gbé iṣẹ́ mùnáfìkì rẹ̀ jáde ìgbà á ń sìn ha àwọn ọkùnrin ilé mà lónìí bàtà wá dé àárín ọ̀nà ó wá kó àwọn ìdá kan nù ìdá mẹ́ta nínú àwọn ọmọ ogun tí wọ́n lọ lè jagun yìí ó sì kó wọn padà ó ní á ẹ wo èmi ò lọ́mọ́ o ìdí ń wò níwájú yìí wájú yìí ò dẹrùn o èmi ò jagun mọ́ o èmi ò padà o ó ṣe wípé láì dé àwọn kan bá gbọ́ tiẹ̀ àwọn bíi ìdá kan nínú ìdá mẹ́ta àwọn tí lọ lè jagun wọ́n bá bọ́ sọ́dọ̀ rẹ̀ gbogbo ṣe padà wálé nù wọ́n padà wálé. so ogun oòdù yìí ogun tí ó gbajúmọ̀ náà ni tí ọ̀pọ̀lọpọ̀ agbọ̀rọ̀ ti gbọ́ nípa rẹ̀ tí a mọ̀ gba lásìkò lórí ẹ̀ nígbà ogun oòdù yìí àwọn mùsùlùmí ti bẹ̀rẹ̀ sí rí ìrànlọ́wọ́ wọ́n ti bẹ̀rẹ̀ sí jẹjà lórí àwọn kèfèrí àmọ́ látara pé àwọn sàhábà kò tẹ̀lé instruction tánàbí fún wa bí tánàbí ni kó dúó àwọn ti rí pé àwọn mùsùlùmí ti wọ́n ti kó àwọn kèfèrí wọ́n ti jẹjà lórí wọn wọ́n ti bẹ̀rẹ̀ sí kó nǹkan ọ̀rọ̀ nǹkan ogun wọ́n ti bẹ̀rẹ̀ sí kó ogun ẹ̀jọ́ ànábì ti sọ fún wọn tẹ́lẹ̀ pé níta ní ẹjọ́ sùn ẹ má kú ọ o àwọn èèyàn wá rò pé ogun ti parí náà àtà àti jẹjà báwọn tí báwọn náà ti sọ̀kalẹ̀ wá láti èrí òkè nù wọn bọ́ sí ibi wọ́n ti pín nǹkan nǹkan ogun. ibi wọ́n ti gbọ́ síbẹ̀ làwọn kèfèrí àtẹ̀wò sí ìtàn ó bá di pé ogun bá tọ́ọ̀nù mọ́ àwọn mùsùlùmí lọ́wọ́ ó wá di pé àwọn kèdèrí wá wìn ní ogun lórí àwọn mùsùlùmí inú ogun tá à ń sọ yìí èèyàn sẹ́mùtì ló kú nínú àwọn tí àwọn jẹ́ mùsùlùmí gbà wọn nígbà tọ́rọ̀ yìí wá ṣẹlẹ̀ wọ́n wá délé ẹni tí òun wá kó àwọn èèyàn padà tí ò kí wọ́n tẹ̀lé wọn bí ah, èmi ò lọ́mọ́ o òun náà wá rò pé ah, òjò wá rọ̀rọ̀ sọ báyìí ìgbé ah, ẹ̀yìn sọ fún yín kálẹ̀ bá ti gbọ́n táwa sọ ni tẹ́ wọn tó ṣẹlẹ̀ tí kò bá ti ṣẹlẹ̀ so òun náà ní tí wọ́n ń sọ nínú sọ́ọ̀tù eh, Ali Imran tí Allah subhanahu wa ta'ala sọ pé alladhina qalu li ikhwanihim wa fa'alu àwọn tí wọ́n ń sọ fáwọn ọmọ ìyá wọn tó jẹ́ pé àwọn táà ń sọ yìí àwọn jòkó ńlé wo lójú ogun law ata'una ma qutilu ká ní wọ́n bá tẹ̀lé wa ni ká ní wọ́n bá gbọ́ àtẹ tí wa ni ká ní wọ́n bá gbọ́ ìmọ̀ràn táwọn wọn ò bá ti sọ ìyàwó wọn tó kó báyìí wọn ò bá ti sọ ọmọ wọn tó ọmọ òrukàn báyìí àmọ́ nígbà tí wọn ò kọ́ sí wa tí wọn ò tẹ̀lé wa tọ́ òun náà ni wọ́n ti tẹ̀mí ara wọn tó fún eléyìí làwọn mùnàfíkì wa ń bẹ̀rẹ̀ sí wí káàkiri nígboro mọ́tà nígboro màdínà wọ́n bẹ̀rẹ̀ sí sọ káàkiri gbàtí wọ́n wá sọ̀rọ̀ iná bẹ̀rẹ̀ sí wí Allah subhanahu wa tó bá jẹ́ pé òdodo lọ tẹ́ ń sọ ilé òótọ́ tòun ti bẹ́ẹ̀ ṣe jòkó léwu tẹ́ ẹ̀ lọ́bi kankan ẹ̀yin náà ẹ wá ṣe é kí kó kẹjẹ mọ́ fún máa ń kẹ jù sáyé ẹ ṣe kẹ ẹ máa bẹ láyé kẹ ẹ mọ́ fún máa rárá tò eléyìí ti báyìí èsì náà ni tó jẹ́ pé ìyàrá èsì máa ń tẹ àyàn lágara ni ẹ ẹ tá a bá sọ fún pé a ta ló bá gbọ́ tèmi ni tí ò tábù lọ bí tó tábù lọ ọkọ̀ ò ti lásìlẹ̀ ẹ wá béèrè lọ́wọ́ rẹ̀ pé ẹ tó jòkó níwájú ilé wọn náà ń kọ́ tọkọ sí wàá yàbá ń bẹ̀ tó ti fà tó bá tó wá sọ pé ah ká ló bá gbọ́ tèmi ni tí ò bá jòkó sí tó jòkó sí òun ọkọ̀ ò bá ti lọ̀lẹ́ yàbá kò bá ti pa ẹ tó wà nínú yàrá rẹ̀ tó jòkó jẹ́jẹ́ tó sùn kọ́ ikú ti pa mọ́ bẹ́ẹ̀ àbẹ́ni tó wà lẹ́yìn ohun tí ń kírun tó lọ tó fi dá wọn lágara a jẹ́ pé ọ̀nà àkọ́kọ́ táà máa ń lo gbólóhùn pé ká ní mo bá ṣe báyìí ká ní mo bá ṣe báyìí òun náà ni ọ̀rọ̀ kéṣe yìí ó lò láti tako kíni láti fi tako shar'ullah kí ni Abdullahi bin Ubay kí ló tako nínú shar'u Allah subhanahu wa ta'ala bíi òun náà ni amúrù rasul àti ànábì ànábì pàṣẹ sallallahu alaihi wasallam pé ẹja lójú ogun Abdullahi bin Ubay òun ní ẹ̀mọ́jà lọ ó wá fẹ́ fi lò láti fi tako àtẹ ànábì sallallahu alayhi wa sallam so eléyìí ọ̀nà kan ní tá a máa ń gbà lo gbólóhùn láó ká ní wọ́n bá tẹ̀lé wa ní wọn ò bá ti pa wọ́n báwọn nìsí so ọ̀nà yìí ọ̀nà tí yóò dáa ni ọ̀nà tó jẹ́ pé ọ̀nà haram ni ẹ̀gbọ́dọ̀ máa wíru irú nǹkan báyìí tó jẹ́ pé àkọ̀díyẹ́sìlú ilẹ̀ kókò kọ́dá ọ̀rọ̀ yìí ó lè pé èèyàn kókò ẹ̀rí kèfèrí tó bá di pé ó bá ń túmọ̀ ẹgbẹ́ kí ni èèyàn bá fi tako kádàrá ni

ee a bá ṣe ni ìkọ́bá yóò ti tẹ̀lẹ̀ sí i nílò tí yàn ń lo ìkádà yẹn fi takò ẹ wọ̀rọ̀ àkọ́kọ́ oríṣi Abdullahi ibn Ubay ibn Salul ó fi takò ọ̀rọ̀ anẹ́bì ni ipe àwa ń sọ̀rọ̀ kọ́dà nígbà inú tẹ̀síìr ipe àkádà anẹ́bì bá ti tẹ̀lé ọrọ àwa àgbàlagbà báyìí òfin àwọn àwọn ọmọ kéékèèké tí ń bẹ àwọn òfin náà tiwa tiwa káyọ̀ ìtúsẹ̀lẹ̀ yóò bá ti ṣẹlẹ̀ sí wọn eléyìí wọn ní ti tó tako ó fi tako àti ànábì sallallahu alaihi wasallam àbọ̀dà ẹlẹ́ẹ̀kejì tí a máa gbà ló láwó òun náà ni ọ̀nà tí yóò fi tako kádàrá kádàrá Allah subhanahu wa ta'ala tó irú eléyìí òun náà ni ó wà nínú sátú Al-Imran tí Allah subhanahu wa ta'ala sọ fún wa nínú àyà 156 nínú sátú Al-Imran Allah subhanahu wa ta'ala sọ fún wa pé yá ayyuhal ladina amanu ẹ̀yin tẹ́ ẹ jẹ́ mùmí ní òdodo ẹ̀yin tẹ́ ẹ gbà ife ìmánì rẹ̀ lọ́kàn yín tabako yẹn ní mùmí ní erigun mẹ́rẹ̀ẹ̀rin erigun mẹ́fẹ̀ẹ̀fà ìmánì ó gbọdọ̀ nílẹ̀ nínú ọkàn rẹ̀ òun náà ni ó fi yóò jẹ́ mùmí ní tí orígun kan bá ti wó nínú orígun ìnígbàgbọ́ orígun ìmánì tó bá ti wó nínú ọkàn èèyàn irú ẹni báwọn kan bá ń pè yá àyíwá lẹ́dínà àmánú ó mọ̀ wùlẹ̀ kó má sọ kó ń gbọ́ ó ti ẹ̀fọ́ jẹ sí ẹ̀rí pé á ah, eléyìí èmi kọ́ ni wọ́n bá wí nítorí pé ilé yẹn fi ń jẹ́ mùmí ní òun náà ní kí erigun mẹ́fẹ̀ẹ̀fà ní kí erigun imán tí a máa ń àdánù imán mẹ́fẹ̀ẹ̀fà tí gbogbo á ti máa wọ́n ti kọ́ wa láti kéékèèké wọ́n kọ́ wa ń léke wọ́n kọ́ wa ń léwé àwọn onígun mẹ́fẹ̀ẹ̀fà tá a sọ yìí ó gbọ́dọ̀ pé sára rẹ̀ Allah subhanahu wa ta'ala wá pé àwọn tó nígbàgbọ́ ó ní la takunu kalladhina kafaru ẹ̀yẹ mọ́tàgẹ́ bí àwọn kékeré òun ẹgbẹ́ ẹwọ tó fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ látàkùnú kálẹ̀rí na dáfàrù a jẹ́ pé ọ̀rọ̀ tá a fẹ́ sọ fún wa yìí àwọn tí máa ti máa ń ṣe iṣẹ́ tí wọ́n ń ṣe ohun ọ̀rọ̀ kèfèrí ni wọ́n ń sọ ìdí wọ́n ń ṣe ohun nìsí ó ti bà ìmánì wọn jẹ́ ó ti fi wọn jáde kúrò nínú Islam àwọn tá a sọ yìí kálẹ̀rí na dáfàrù àwọn tó jẹ́ pé kèfèrí wà kọ́ọ̀lù ní ìfúwá ní ìlà tọ́rọ̀ àwọn tá à ń sọ yìí wọ́n máa sọ fáwọn ọmọ ìyá wọn ìdàtọ́rọ̀ fún fìlà àwòkáàdùn fún ìsàlù àwọn tó jẹ́ pé nígbà tí wọ́n bá travel lọ tí wọ́n rìn lọ lórílẹ̀ tó tọ́ àwọn wájẹ̀ ẹ̀mú àwọn wájẹ̀ ẹ̀mú lọ ẹlòmíín bẹ nídìí ó sá takú sí ìlú tí wọ́n ti bí náà ni ìpè á á sá láyé àyè náà ni ebi fẹ́ ẹlòmíín bẹ nídìí wá ní sẹ́mi àbí sẹ́ gbájú ẹ̀ pé kò sáfẹ́ kú olé wọ́n máa sọ fún pé á ní ìfi kàn báyìí á ìṣe kàn báyìí ti bẹ́ẹ̀ tí wọ́n máa ń ṣe kí á àwọn èèyàn máa ń rówó mẹ́ẹ̀ yóò ní à mi ò lè fi lélẹ̀ o àìlè fi lélẹ̀ rẹ̀ kí wọ́n á ṣe lé ní ìṣe kíní ṣe lé iyẹ̀sẹ̀ wò tó gbogbo eléyìí ti báyìí yàní àwọn nǹkan tó jẹ́ pé àwọn èèyàn wá torí ẹ̀ sọ pé tọ́ bó ti wà ó náà bá ti dúró wa kò ní lè ara tó lọ kò ní lè ṣe ara ní ibi tó tún lòun lọ tó lòun tún lè tó lòun wá ni àwọn sábà máa sọ báyìí fún àwọn ọmọ ìyá wọn tí wọ́n

tani ọba ti ṣe tani ọba ti ẹ̀nà báyìí ni mo ọba ti pàdánù níbi kí ni nǹkan tá à ń sọ yẹn tó eléyìí náà ó ń bínà lè rọ́d alàlùkọ́dà yàní èèyàn ń sọ̀rọ̀ ẹni tí èèyàn fi ń tako kádàrá ni tó eléyìí Allah subhanahu wa ta'ala ó tako ó ní nǹkan tí ó dáa ni ó lè ẹjẹ́ aláwọ̀ dhalika hasratan fi qulubihim wallahu yuhyi wa yumit wallahu bima ta'maluna basir Allah subhanahu wa ta'ala ó bẹ́ẹ̀ fi eléyìí kó wà láàbẹ̀ tí máa ronú kaba mi kó bá máa jẹ́ àbámà ó kàn máa kábàámà lásán lérí nǹkan tí ò tiẹ̀ lé tí ò wúlò fún ọ nǹkan tí ò lè yípadà tó ti tẹ́lẹ̀ Allah subhanahu wa ta'ala wá ní ẹjọ́ yín yín o wallahu yuhyi wa yumiit Allah subhanahu wa ta'ala lọ́ba tí máa yéèyàn ẹtí máa ń tẹ̀mí tó bá jí tá bá jí láàárọ̀ tó sì dìde tó jí kágbà pé Allah subhanahu wa ta'ala lọ́ba tó yè ẹni tá a jí tó wò jí Allah subhanahu wa ta'ala òun náà ni ọba tó pa wallahu bima ta'maluna basir Allah subhanahu wa ta'ala ọba tí ní gbogbo náà ṣe ni kò nígbà tí èèyàn ṣe tó ní kọ̀kọ̀ tó rò pẹ́ nìkan tó lọ lè ṣe nìkan tó lè rí kí mọ́lẹ̀ tó wá ń wò yẹn yẹn pé ẹ ń dúró sí ọ̀dọ̀ wá ti gbọ́ tẹ̀yàn kan bọ̀ ẹ sá pé kí ti mọ̀ pé kí sáré palẹ̀ máa ń tì í sẹ́nu Allah subhanahu wa ta'ala wallahu bima gbogbo ẹ̀ náà rí ìdí àti ní kọ̀kọ̀ ìdí àti ní gbangba gbogbo ẹ̀ rí tó bá ń jẹ́ na gbogbo ẹ̀ hàn jẹ́ pé àwọn tó ṣe ń pamọ́ fún kọ̀kọ̀ àtẹni tó sa burúkú tí yóò mọ̀ kó sa burúkú tó bá jẹ́ yóò mà yóò àwọn tí wọ́n ń sọ̀rọ̀ yìí ní tí wọ́n ń sọ bẹ́ẹ̀ ni pé làwọn anahun dákọ̀ ò tó wá jẹ́ pé wọ́n bá wà pẹ̀lú wa ni tó wá jẹ́ pé wọ́n bá dúró sí wa ń lé ni kí wọ́n ò kú ò máa kú sí ìlú wọn ò bá ti pa wọ́n màá kú ti lú áó màá máa tù pé wọn ò bá ti pa wọn àbí wọn ò bá tiẹ̀ ti kú ẹlòmíì bẹ́ẹ̀ wọn ò pa ó kú náà ni ṣe àgàdìgbò kan sùn kò jí máa ní àbókan lọ ọkàn lásìdẹ́ǹtì ó kú náà ni àbí ilé wọ́ọ̀lù àbí iná jó ó kú tòkí ọmọ wa sọ pé ká ló bá dúró ni ká ló bá gbọ́ tiwa ni ká ló bá ṣe ń dáa wí ni á kò bá ti kú báyìí òtítọ́ báyìí ò bá ti tẹ̀lẹ̀ sí i tó eléyìí láwọn ọ̀hún mi nàlẹ̀ ṣẹ̀rọ̀ alàlùkọ́dà yàrá gbogbo orú láwọ́ báyìí á ká ló ṣe báyìí ni irú eléyìí nísìnyí àní ìgbàdéyàn fi ń tako àkádàrá ni tó jẹ́ pé ẹ̀yà gbọ́dọ̀ ṣe kíni ẹ̀yà gbọ́dọ̀ jìnnà sí i inú ọ̀nà tí wọ́n tún máa ń gbà lo gbólóhùn láwó òun náà ni ṣé kò sàlàyé fún wa pé à ń tún sáàmàlà ìnádàbí wọ́n ti hàṣù òun náà ní kẹ́ ó lo gbólóhùn láwó láti máa bí kábàámà yá ìdí mo ṣe ìdí mo ṣe ìdí yẹn ti ṣe kọjá àbí tó ti ṣẹlẹ̀ sí yàn kọjá kí ọmọ wa kábàámà lérí ẹ̀ yá àkàní bá mọ̀ ni àkàní bá ṣe ìjọba yìí ni ìjọba yóò bá ti rí báyìí kò eléyìí nínú ọ̀nà tí wọ́n máa ń gbà lo láwó ni eléyìí náà ọ̀nà tó jẹ́ pé tẹ̀rí òun faramọ́ tẹ̀rí àtakò ni ìpè ìṣẹ̀lẹ̀ tó bá ti ṣẹlẹ̀ sí ọ ẹ́ bóyá ń tẹ́lá pèjú ẹni tí ń tajà pé ọjà yìí o táwọn èèyàn bá ń ta ọjà yìí wọn a máa rere bẹ́ẹ̀ táwọn èèyàn bá ta ọjà yìí wọn a máa rí nǹkan bẹ́ẹ̀ wọn a máa rí dúkìá bẹ́ẹ̀ ìwọ wá ìwọ náà wá ní àtẹ́tẹ́ mi ló ń tàì ọjà yìí wò ìwọ náà wá tàì rẹ̀ ọwọ́ àti pé táwọn èèyàn máa rí bẹ́ẹ̀ lérè wò wá rí àbí ọjà náà ti ẹ̀ parun ọwọ́ àgbọ̀ pé á táwọn bá ti mọ̀ ní ìbá ti jòkó jẹ́jẹ́ mi báyìí o kò sí ẹ̀ bá ń wí eléyìí kò máa wù lọ́kàn láti mo bá ti mọ ní á ah, èmi ò bá ti ìbá ti dúró di bísẹ̀ di ní ìṣe tẹ́lẹ̀ ìbá tún ti lọ lè ara mi bọ irú eléyìí ti ṣe eléyìí yàní eléyìí ìdádá mo sàásù àbámà ni ṣé o lórí ìtàkì ìṣẹ̀lẹ̀ torí pé irú máa kábàámà báyìí lórí nǹkan tó bá ṣẹlẹ̀ síyàn aburú ńláńlá ni èyí sì máa gbéyàn díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ yóò gbéyàn èyàn wà graduate kúrò níbi àbámọ̀ yẹn èyàn wà lọ síbi gidi lọ síbi àdìrẹ́sìrọ́d alàlùkọ́dà èyàn padà wá fi tako kádàrá tí èyàn bá sọ́ra tó irú eléyìí nínú àwọn ọ̀nà ni tó jẹ́ pé àyẹ́ máa fi ń tako kádàrá torí àti ẹgbẹ́ ìyẹn máa fi ń tẹ̀sán ìyẹn máa fi ń lo gbólóhùn láwù torí Allah subhanahu wa ta'ala ọba tó fẹ́ ìrọ̀rùn fún wa ni ọba tí ó fẹ́ ká máa kó ìpalára bára wa ni ìjọba máa bà wá nú jẹ́ tí ó máa kó nira báyẹn ó fẹ́ kí yòó jìnà sí i àbámà láyé yìí kò fẹ́ sí máa kábàámà lérí pé ah, á ti bá ṣe báyìí ìbá ti ìjọba yóò bá ti tẹ̀lẹ̀ láyé yìí ní máa ní kọkànbalẹ̀ òní ní kọkànbalẹ̀ òun yóò máa rò gbogbo ìgbà wọ́n dàbí bí bẹ́ẹ̀ kí ọmọ rẹ̀ kúkú ìbànújẹ́ òun kò ní sálà rẹ̀ láíláí nítorí pé yóò máa wò pé á ah, kálọ̀bà tèmi náà bá ń bẹ báyìí ni tó náà bá ti compensation lónìí ah, àwọn tá a jọ bí wọn sí àwọn gbà wọn kálọ̀bà tèmi so gbogbo ewé eléyìí yàní anadam atahasu àtìlẹ̀ gbogbo rẹ̀ alijẹ́sà kéèyàn máa kára kéèyàn máa banújẹ́ látara tó tẹ̀lẹ̀ sí àkọjá òwòrò eléyìí àtẹ̀lé òfaramọ́ fún wa ó fẹ́ ká ní fọkànbalẹ̀ ó fẹ́ ká jupa ju tẹ́lẹ̀ fún àti Allah subhanahu wa ta'ala ká jupa ju tẹ́lẹ̀ fún kọ́dàrú rẹ̀ àkọọ́lẹ̀ tó ti kọ́ kalẹ̀ fún wa tó bá ti tẹ̀lẹ̀ fún wa ká gbà yí pé á eléyìí ó ti tẹ̀lẹ̀ nu kámọ́ ti kíni kámọ́ tó máa jápá mọ́nú nípa irú nǹkan báyẹn má inú ọ̀nà téèyàn máa ń gbà kí a tún máa fi lo gbólóhùn láwù ó jẹ́ pé eléyìí náà ọ̀nà tí ò bá mú ni òun náà ni a lò táàmọ́lá lè rí ìyá bèlùkọ́dà òun náà ni kéèyàn fẹ́ lò kéèyàn fẹ́ lò lẹ́rìí láti fi èyàn fẹ́ fi kádàrá tẹ̀rí eré aburú tẹ̀yàn ṣe eléyìí pọ̀ láwùjọ wa aburú ní ṣe o ṣẹba sọ fún pé aburú tó ń ṣe yìí wọ́n ṣe máa tó ń ṣe yìí ò dáa lọ́lọ́lọ́ ló kádàrá rẹ̀ tó bá wù ọ tó bá wù ọba tó dábì ni àti ní máa ṣe oko tí ìṣe báyìí káàkiri ẹ ìmùgbó ìmùtí ìṣe ìdìná ìṣẹbọ ẹwà ṣe wà síkú ẹ wá ń pé ẹ ẹ tèmi rẹ báyìí àtibọ́nà tó dábì ìṣẹ́bọ̀ náà rí pé ní ṣe nu tó wù tó bá kó bá fẹ́ bẹ́ẹ̀ ni oníjẹ́ ń ṣe ìṣòro eléyìí báyìí èèyàn ń lò láti ṣe kí ni láti lè ìjáàjì lè kọjá ó bẹ́ẹ̀ lo kádàrá láti fi tẹ̀rí lérí nǹkan tí ń ṣe láburú tí ò dáa eléyìí àwọn kèfèrí wọ́n lò ó gẹ́gẹ́ bí Allah subhanahu wa ta'ala ti fún wa nínú al-Qur'an nínú suratul an'am aya one forty eight ni pé àwọn kèfèrí wọ́n mọ̀ wá sọ pé law sha'a Allahu ma ashrakna law sha'a Allahu tó bá jẹ́ pé Allah subhanahu wa ta'ala bá fẹ́ ni wọ́n yẹ kó bá fẹ́ ni ma ashrakna à ní ma tẹ́ bọ̀ ọ̀rọ̀ ẹ̀kọ́ bá wù ní àníma ṣẹbọ tá à ń ṣe yìí wọ́n fẹ́ lo kíni gbólóhùn láwù yìí láti lè fi kádàrá láti ṣe kíni láti fi tẹ̀rí lórí pé ẹ̀ta fi wálẹ̀ bá a ṣe ṣe yìí jẹ́ náà láàmà ṣe lọ ibòmíì wọ́n ní làwùṣá arrahman má abadnáhùn tí ọba àjọkí ayé tó bá fẹ́ ni àníma jọ́sìn fáwọn òṣàtàǹtì so eléyìí lo kádàrá láti fi ṣe ẹ̀rí lórí ìtẹ́sí ìjọlọ́wọ́ wọn tí wọ́n ṣe tí ò dáa sọ àwọn tá a sọ yìí ni wọ́n máa lo orú ọ̀rọ̀ báyìí sẹ́yìn náà bá fẹ́ lo kádàrá lálé wọn lérí pé à ṣe ń bò gbàgbọ́nù kádàrá ní ọmọ ṣe náà wá ṣe tí ò lọ́rùn wá sọ kiri ṣe tán ni ní ní gbà pẹ̀lú láti mọ̀ kiri ṣe yẹn ní ṣe pẹ̀lú kiri pẹ̀lú

tó yẹ ká bá wí látara ìdá tó ṣe mu hmm? èyí rẹ̀ pé onílàákàyè ìsínú àwọn tó jẹ́ pé wọ́n bá ṣe nǹkan àtẹ̀mọ́bí ni wọ́n àwọn kan bẹ́ẹ̀nu sẹ̀ríà tó jẹ́ pé a ní ṣe ìyà fún wọn kò sí pọ́lífẹ́ǹtì lórí wọn ẹ̀wọ̀n oníṣe wèrè ń kọjá lọ níṣẹ́ báyìí ó wá kọjá lọ níṣẹ́ ó wá já gbá ẹnìkan nù ó ti ádágbà ẹ̀ nínú ìjẹ̀ríà òòlè lè bá wèrè níbi pé ah, ó yá owó mi lọ́wọ́ rẹ ní o ẹ̀sìn báyìí kò tẹ̀ ń tó ó wá ṣe nǹkan nínú ṣẹ̀ríà ẹ̀wá ní ẹ̀ sílẹ̀ bọ́lọ̀ ti kádàrá pé yóò ṣe nù tó eléyìí ní báyìí irú láwò yẹn àní tẹ́tẹ́ ẹ̀ máa fi ṣe kíni téèyàn máa fi ṣe wá ẹ̀rí láti ṣe kíni láti fi kádàrá láti gbéra wa lẹ́sẹ̀ lórí nǹkan tá à ń ṣe tí ò bá dáa ni tó eléyìí yàní ó tako ṣẹ̀ríà ó tako ìlànà Ànábì sallallahu alaihi wasallam kọ́dà òsì wà lóòótọ́ gbogbo nǹkan yẹn yá abẹ kọ́dà ló wà á padà sọ̀rọ̀ débẹ̀ torí pé láwù yìí nìsín ó ní ṣe pẹ̀lú ó ní ṣe pẹ̀lú kọ́dàrú mi tó jẹ́ pé òun náà ló fà tí wọ́n fi kọ́ láwọn àbá mi hánà wa látara àwọn ẹ̀rí tó wá náà Qur'an àti sura Nabi sallallahu alaihi wasallam pé gbólóhùn láwù yìí nínú àwọn nǹkan tí èèyàn máa jìnà sí ni ẹ̀rí pé gbogbo àwọn iṣẹ́ àti sọ fún alátàárọ̀ nìsín nínú àwọn ọ̀nà tó máa ń gbà lo gbólóhùn láwù á rí pé àwọn ọ̀nà tí ò dáa ni tó jẹ́ pé kò yẹ kéèyàn máa lò ó inú ọ̀nà tí a máa bí lo gbólóhùn láwù òun náà ni a ń tún sáàmẹ́lá fìtàmánì òun náà ni kéèyàn máa kéèyàn ológbólóhùn láwó níbi tí a bá ti ní tàmánì kí náà pè ní inú èdè lábáwá kí ẹ rò pé á ah, kánú bá ní nǹkan báyìí ni nǹkan báyìí ni bá ti tè ẹ́ kánú bá ní nǹkan báyìí ni nǹkan báyìí ni bá tẹ̀lẹ̀ tó òun náà ni ọ̀rọ̀ àfáà kan tó ní فأخبره ألا ليس الشباب يعود يوما فأخبره بما فعل المجيد ó ní àà ó mà ṣe o ìgbà ọ̀dọ́ mi kò bá sì padà ń jọ́ka kí ìwádìí kí ìgbà tí mo jọ́dọ̀ mo ṣe darúgbó yọkúyọkú báyìí nìsín ó sì wá kí wá di ọ̀dọ́ padà báyìí nìsín kí wá fún ìgbà ọ̀dọ́ mi kí wá fún nílà báárì ìmàfáà lálùmàṣí ìdè nípa nǹkan tí ewu tó bojú mi rí ìdí àgbà fojú mi rí ni wá fún ìgbà ọ̀dọ́ mi nílò pé ah nígbà tí mo kọ́ wà lágbà tó bá rí tí ìgbà ìwú mi tó ìgbà ọ̀dọ́ mi tó ah, ìgbà ìwú mi tó fojú mi rí ẹ wo gbọ́dọ̀ tó lómi lẹ́tà mr man ní ṣé nǹkan ó lè tẹ́lẹ̀ ẹ́ nǹkan tí ò lè ṣe kíni tí ò rọrùn yíya nǹkan tí èyí tẹ́lẹ̀ á dàgbà ní ẹ tó ti dàgbà tarúgbó de tàgbàdéwé ẹ marúgbó takébé ẹ ṣèkíníkan ṣèkíníkan ìrọ́ náà ní gbogbo ẹ̀ ẹ ti bá mi ẹ tó dàgbà yóò mọ̀ lára ẹ̀ ìwọ́n tó bá láàárọ̀ ó tó ti kó jáde lọ́dúnṣẹ́ ó ti dá ìwé rí rẹ̀ rẹ́yà ẹ̀bá ó ti dá ìrẹ̀ kọ́lọ̀ dúdú pé náà rí ọ rí pé àyọ́ǹgẹ̀ náà ni ọ ọ̀dọ́ ni ọ nígbà tó bá di pé yíyà ó bá tẹlẹ̀ tó bá ní kí ọ̀dọ́ ó sáré kí wọn ó sáré wọn mẹ́ni tó jágbà fún ẹ̀yìn méjèèjì máa bá ní ẹ̀kọ́ bọ́tà tó bá di pé ẹ̀dá ẹ̀dá ẹ̀dí náà ló bá tó gbé ṣẹ̀ríà Islam ó fẹ́ dáadáa fún akúkọ̀ bóun bá ṣe bá a bá ṣe rí òun náà ló fẹ́ ká máa kí gbogbo ayé ó máa rí wa wọ́n ṣe báyìí báyìí wọ́n rí bákan ó jẹ́ káwọn èèyàn máa rò pé bákan lórí bó bá léwu lérí orí ọlọ́run ni olómi ò dàgbà tó fi dàgbà débi kó wá wu ewu lérí ṣẹ̀ríà tó wá sọ fún wa pé tó o bá tún fẹ́ bó ṣe rí òun ó ní kó o ṣe kí ni kó o dá ìrẹsì kọ́lọ̀ míì kó o wá jìnnà sí kọ́lọ̀ dúdú wọ́n lo kọ́lọ̀ dúdú tàbí mọ́mọ́ tẹ́lẹ̀ pé ọmọ kékeré lélẹ́yìn tó bá ti lo kọ́lọ̀ brown kọ́lọ̀ láàrín títí lágbèjúwe ní ìjìlá bá ti rí àtọ̀gá àgbàlagbà lẹ́nu yìí pé irun funfun ní bẹ́ẹ̀ ó kà fún ni. àmọ́ tó bá lo dúdú ní ìjìlá yìí ló dé òun nìdí ó fi tan àwọn èèyàn jẹ́ ó wà dé tani tí wà ní á ah, mo fẹ́ pé ọmọ yìí ni wà ní á ah, kọ́lá ẹni wò jẹ́ àdá ọgbọ́ ẹjọ́ ẹni wò jàgbà ọgbọ́ kọ́lá gbogbo èjì wọn wò lé ju bíi nígbà tó wá bó ṣe ń lọ lé wọn nu tó ń lọ gbogbo ìgbà tó ń bọ̀ ọwá dìgbà tó gbọ́mọ wọlé tán ọwá dìgbà tó wẹ̀ tán tí gbogbo ẹ̀ ṣe kíní kí fún wá sẹ́yìn ọmọ wa rí ká àti bàbá arúgbó òun ni ó gbé mi sílé irú eléyìí ti ti jẹ̀rí òfẹ́ nù kò fẹ́ ìtànjẹ ká tara wa jẹ so títà ti lọ òun náà ni pé ọ̀rọ̀ àfáà olórin ó ní ah, ó mọ̀ sí o ìgbà ọ̀dọ́ mi ò bá ṣe kí ni kò bá sì padà báyìí ni wọ́n á fún ní ìrò ní nǹkan tó jù mí nígbà tí mo darúgbó so eléyìí wọn náà ní tàmánì ọmọ ara kan bí ah, ìjọba yóò bá ti tẹ̀lẹ̀ ká ìjọba yóò bá ti tẹ̀lẹ̀ so eléyìí nínú àwọn ọ̀nà tí wọ́n máa ń gbà lo gbólóhùn ni eléyìí tí ẹ̀ bá wá lò tó bá jẹ́ pé ọ̀nà tí èèyàn lò ọ̀nà pé ọ̀nà dáadáa lè yóò máa jẹ́ dáadáa fún yàn tó bá jẹ́ pé aburú náà lè ànábì sọ pé àwọn mẹ́ta kan bẹ àwọn náà ni ayé wà fún àwọn ni wọ́n ń gbádùn ayé yàní àwọn náà ní fẹ́nu ayé ànífẹ́ rí ju àwọn tó jù báyìí lọ ànábì ní alákọ̀ọ́kọ́ òun náà ni abdulrọ̀ sọ́kọ̀ọ́ láhùn náà lànà wà ìmà òun náà ni ẹni tí Allah tó fún olówó tó fún ní sí ìrọ́bà owó tó fún àdìmọ́ tó fún yìí ń bẹ̀rù ọlọ́run

òun náà ni ẹrú kan tí Allah subhanahu wa ta'ala ó fún ní mímọ̀ àmọ́ kò fún lówó wa huwa sadiqun fi niyya àmọ́ àníyàn rẹ̀ àníyàn òdodo ni ó láníyàn tó dáa yaqul ní máa sọ lẹ́nu ara rẹ̀ pé law anna li malan á ah! kálí ní àbá ti lówó ni kálọ́lọ́ bá sọ owó fún mi ni là á ní ìtúbi amẹ́lì fúlàní á ah! èmi náà bá máa ṣe bí lágbájá èmi náà bá máa náwó bí lágbájá lè náwó rẹ̀ ni irú bí ìyá nìyí wà á sàwà pẹ̀lú àníyàn tó ní ìrìnsìn ó ti ṣe déédé pẹ̀lú ẹni báwọn tó dáadáa tí wọ́n jọ ní wọ́n jọ gba ládá dáadáa ni ẹ̀wù ẹni báwọn nìsín kò ló ma kọ́lá kò ṣe sàárà àmọ́ látara gbólóhùn láwù tó lò pé á kálé mi náà bá lówó bíi lágbájá ni èmi náà bá máa ṣe ìbá sì máa ṣe dáadáa nínú owó mi lápẹjúwe nìsín tí mo máa wò lọ́kàn kéṣe pé ti rán o kéṣe pé ti kárí mi kéṣe pé ti ẹ̀sà pé á kó wá ṣe pé mo lè níwò àwọn Dangote òun Ah, gbogbo àwọn tí à ń jẹ yìí gbogbo àwọn tí wò rí lẹ́gbẹ́ yìí gbogbo àwọn tí fi ń pa yìí gbogbo àwọn arúgbó tí wò rẹ́ni tọ́jú wọn yìí gbogbo àwọn opó tí wò rẹ́ni fún wọn lóúnjẹ yìí gbogbo àwọn olùkọ́ tí wò rẹ́ni ṣàánú wọn yìí á ah, kọ́dà nígbà wọn nígbà kọ́lé kan ẹni gbogbo wọn máa gbé bẹ́ẹ̀ ní máa fún wọn lóúnjẹ àwọn tí òró wọlé ìwé tán àwọn tí òrí lè tí ń lọ pé òun pẹ̀lú àníyàn tó ní lọ́kàn yìí wà á jẹ́rù ọmọ ẹ̀sàwà àtòun àtẹni tó lówó tó pọ̀ tí ń ṣe dáadáa pẹ̀lú owó rẹ̀ ànábì ni wọ́n jọ ṣe déédéé níbi ládàá ni so ànábì sọ fún wa pé ẹlòmíì náà tún bẹ tó jẹ́ pé ọ̀sọ́kọ̀wù láwù máa láwù wàlàmìyàn túbọ̀ wà ìlú màní Allah subhanahu wa ta'ala ó kóhùn ní owó níjẹ̀ owó lókun àmọ́ òfun ní mímọ́ ẹ̀rọ lè ń abúlá lárí ọ̀wọ̀ yá fi ti fi máa lè bèbè ìrìn ẹ̀yìn wàlá yẹtẹ́ni láàfin irú ẹni báwọn nìsín látara àmọ́ tí ò ní tó lówó yóò máa tẹ̀sẹ̀ bọ́sẹ̀ ibi owó tó níhun látara owó tó níhun nìsín yóò máa kọlu ọgbà Allah subhanahu wa ta'ala nítorí kó lówó kò ní ní máa wọ́n wá ní á ah, nínú ìṣẹ̀lẹ̀ Islam èyí ọmọ gbọ́dọ̀ fẹ́yàwó ti mẹ́rin lọ lórí tàǹbà yín sọ èyí mo lówó tí mi tọ́jú wọn àti mo fẹ́ nìkan kọ́ wá fún mi ní kó kó tọ́ oúnjẹ lọ́wọ́ ẹnìkan ni

àìsàn ìbílì ẹ fi owó orí ṣe nǹkan míì bẹ́ẹ̀sì balada so ànábì ní eléyìí nínú àwọn èèyàn èèyàn ti bẹ láyé ni so irú ẹni báwọn ànábì ní fàhúwá ní àkùbá ti lè mànáàzì irú ẹni báwọn òun ní ààyè rẹ burú jù ipò náà ní ipò tí àtọwà òun ló burú jù láyé yìí ó ní nímọ̀ owó ìmọ̀ rẹ̀ wá wúlò fún òǹtàbà nínú ànábì ní ẹni ẹlẹ́ẹ̀kẹ́ ni òun náà ní ولا náà الله سبحانه وتعالى subhanahu wa ta'ala òfin lówó òfin nímà ọwọ́ لعملت فيه في عمل malan هو fihi bi 'amali fulan ọwọ́ bìnnìyẹ́sì wà wíṣọ́rọ̀mà sàwà torí wẹ́n ní báwọn ẹni tí Allah subhanahu wa ta'ala kò lówó kò ní mímà àmọ́ ìwọ̀n bẹ nínú àníyàn rẹ̀ pé dágbò náà bá ní òun náà òun náà wọn ti dáadáa bẹ́ẹ̀ àbí ẹni tí Allah subhanahu wa ta'ala kò lówó kò ní mímà yóò ní bá ní owó ní àràtàwà yóò dá bí ṣe ń gbé eléyìí bí ṣe ń gbé eléyìí ní máa gbé eléyìí bí ṣe ń gbé eléyìí ní máa gbé eléyìí kalẹ̀ ọtí táwà yóò máa mú lápá bá lówó ni ní máa pa ìgò wá sọ gba àwọn nǹkan tí ò da olówó bá yóò fi dé ni wọ́n sọ irú eléyìí ní Ànábì sallallahu alaihi wasallam ìlú àníyàn rẹ̀ ànábì ní àtòun àtẹni tó lówó tí wọ́n ń ṣe gbogbo bàtán tá a sọ ìdí tó gbagbú yìí bẹ́ẹ̀ ànábì ní kọ̀wé ìṣòro hùn mọ́ sàwà yàní àwọn méjèèjì fèrè wé sí sàwà wọ́n ẹsẹ̀ wọ́n jọ lẹ́sẹ̀ ni ẹ wá wò ní ẹ lápò ẹ wò láwùjọ wa lónìí ẹlòmíì ní kò lówó lọ́wọ́ hmm, ìyá jẹ́ láyé kò lówó kò ní mímọ̀ síbẹ̀síbẹ̀ náà ó tún wá ò lágbára ẹ wò ní ti láwùjọ wa ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì ní ti ní abájú ṣe súnà wọ́n máa fìtínà rẹ̀ ilé wọ́n ma wọ́n ma wàhálà rẹ̀ èyí sì wọ́n máa ṣe àwọn wá ń bẹ wọn ò lọ́mọ tí ń ṣe súnà wọn ọmọ rẹ̀ gbogbo ọmọ rẹ̀ ọmọ kọ́ ọmọ lọ́mọ rẹ̀ yóò ma wá sọ fún ẹni tí ọmọ rẹ̀ ń ṣe ẹgbẹ́ hàn hmm, kálíjì mi ń ṣe báwọn ni ah, ìdí mú mo lè mo lè ìfìmájèlé tó lójú ayé mi yóò lóhun ṣe báwọn ẹ ní ìṣẹ́ kọ́mọ irú ẹni báwọn nìyí yóò máa gba irú ẹ̀jẹ̀ ẹni tó bá lọ́mọ tí ń ṣe súnà ní wọ́n á fi bí àbáwọn jẹ́ òun náà ló bá fi ẹgbẹ́ mùsùlùmí a gbọ́dọ̀ máa sọ ọ̀rọ̀ ẹnu wa ká máa sọ a gbọ́dọ̀ máa sọ tí ó máa jáde lẹ́nu wa méjèèjì Ànábì sallallahu alaihi wasallam sọ fún wa pé man kana yu'minu billahi wal yawmil akhir falyaqul khayran aw liyasmut Ànábì ní ìwọ̀n tó bá mọ̀ kó nígbàgbọ́ gbogbo ọjọ́ òbí dàgbà àmọ̀ gbọ́ gbogbo Allah subhanahu wa ta'ala gbọ́ falyaqul khayran aw liyasmut sọ̀rọ̀ tó dáa jáde lẹ́nu tí ó dáa ni tó máa jáde lẹ́nu rẹ àwọn ènìyàn sùn àdúgbò ṣégínì àdúgbò ti pa ẹnu rẹ mọ́ wọ́n wulẹ̀ ya ẹnu tó bá ti mọ̀ pé tí ó jáde lẹ́nu rẹ ni tí ó fi ní ìbínú Allah subhanahu wa ta'ala ni so ọ̀pọ̀lọpọ̀ èèyàn lónìí wọ́n máa rò pé kájá kẹ́jẹ́jẹ́ kájá dákẹ́jẹ́jẹ́ ni pé à ó túmọ̀ yí pé báyẹn lẹ́ni kájá kẹ́jẹ́jẹ́ ó túmọ̀ pé á pé ìgbà kò ní làákàyè bẹ́ẹ̀ ni ẹni tó bá ní làákàyè dáadáa òun náà ní dábẹ́ rẹ̀ ó pọ̀ ju ọ̀rọ̀ sísọ rẹ̀ lọ nítorí pé àìsèsirò àìsà àsọjáde lẹ́nu

ó jẹ́ nǹkan táàbí rí ojú rere Allah subhanahu wa ta'ala tó bá di ọjọ́ alìkìyàmà tó eléyìí nínú àwọn ọ̀nà tí ọmọ fi lo gbólóhùn láwórí so nínú àwọn ọ̀nà tó máa ń gbé gbà lò tó jẹ́ òun náà ni ọ̀nà ẹlẹ́ẹ̀kẹfà tí a fi gbẹ̀yìn fún wa nínú ọ̀nà tá a máa ń gbà lò gbólóhùn láwó òun náà ni ọ̀nà tó máa ń gbà lò tó sá àmàlú àfihàn àbárí àlùmáhàlì tàbí nígbà ká ń sọ̀rọ̀ lásán tí èyí pé èèyàn gba nǹkan kan lérò pẹ̀lú ẹ̀ bí kí ẹ̀ǹkọ́ fún ẹ̀yà kan nítorí pé a láwọ́ àdọ́ta dáta làtàmàtì a kárí wọn bá wá lẹ́tọ̀ ànáhùn ni ti gé nìgbà bẹ́ẹ̀ ẹ̀wọ̀ ní christ nígbà fún wa ní sábàrù ni nípa gíní nípa nǹkan tó ti tẹ̀lẹ̀ kìí pé gíní kìí ṣe fi ń ṣe gíní kí ń tako kádàrá tó eléyìí ní àánú àwọn ọ̀nà tí wọ́n máa ń gbà lo gbólóhùn náà gbólóhùn láwùtà wá ń wí asọ̀kúnra wa nípìnlẹ̀ wípé yàní níta fẹ́ sọ̀rọ̀ nípa òun náà ni àìláhàyú àìláwù pé a fẹ́ sọ̀rọ̀ nípa kíkọ̀ fún ni pé káná máa kájìnà sí gbólóhùn ká ní o bá ṣe nǹkan báyìí nǹkan báyìí ló bá rí báyìí a ní kájìnà sí kí wá ló fà á tí wọ́n fi ní kájìnà sí gbólóhùn láwù ìtọ́fà àtàn fi ní kájìnà sí gbólóhùn láwù òun náà ní pé gbólóhùn láwọ́ tá a sọ yìí pé ká ní mo bá ti nǹkan báyìí nǹkan báyìí ò bá ti rí báyìí àgbólóhùn tí ó ní ṣe pẹ̀lú orígun kání nínú orígun al-iman rukunun min arkani al-iman nítorí pé ànábì sallallahu alaihi wasallam ó sọ fún wa nínú hadithu Jibril tí ó wá bá ànábì sallallahu alaihi wasallam tí ń bèrè nípa àwọn nǹkan lọ́wọ́ ànábì ó ní fún mi ní òwò tí bá sí ní ìgbà pè ní ìgbàgbọ́ alìmán alẹ́bíwá ní àǹtí mi nàbí lá wà malaikatihi wà kutubihi wà rusulihi wà liyawmil akhir wà tu'mina bil qadar khayrihi wà sharrihi ẹgbẹ́ ànábì ka nǹkan mélòó fún ànábì ka nǹkan mẹ́fà fún òun náà ní káàpẹ́ ní àwọn orígun ìmánì mẹ́fẹ̀ẹ̀fà tó jẹ́ pé tí ẹyọ kan bá ti wó ń bẹ́ẹ̀ irú ẹni máa wò ní jẹ́ mùsùlùmí má alákọ̀ọ́kọ́ òun náà ní àtúnmí nàbìlá wa malaikatihi tágbà Allah subhanahu wa ta'ala gbọ́ ká ní mánì pẹ̀lú ẹ̀ eléyìí àlàyé bẹ́ẹ̀ púpọ̀ tó jẹ́ pé àwọn nǹkan mí bẹ tí ó tako pé èèyàn ní mánì pẹ̀lú Allah subhanahu wa ta'ala agbọ́dọ̀ jìnà sí wa malaikatihi ká nígbàgbọ́ pẹ̀lú àwọn màláìkà gbàgbọ́ wo láàní pẹ̀lú màláìkà ẹ àgbà fáwọn Allah subhanahu wa ta'ala ni la ya'kuluna wa la yashrabun wọ́n èyí jẹ́ wọ́n èyí mu wa la yatanassalun wọ́n làwọn èyí ga adụo ga ji rtl san la ala pao eniwa na ya ahịa aụna lọahịa aaụ ma maa maru wee sapụ a a astapụ amaraika i otite enyiwa tiala la ara waa ịmaniwu ojiba amraka àgbọ̀dọ̀ máa pè màláìkà tí a nígbà rí kan máa fún mi nísìnyí òun náà ni pé àdìm ya mika ya im àdìm ya jabala ya im àdìm ya israfi pé màá wá pè wọ́n bá wọn pé ìrẹ́ ìrẹ́ mikael wá dá mi lóhùn yá bẹ́ẹ̀ bá ń wá rí kìkì yà mikael ọ̀dọ̀ rẹ̀ lè yóò gbà bẹ́ẹ̀ bá ń wá ipò nígbà ọ̀dọ̀ báyìí lè yóò gbà gbogbo orú eléyìí yà ní ọ̀nà tí ó tako ìnígbàgbọ́ pẹ̀lú àwọn màláìkà ni ìgbàgbọ́ta gbọ́dọ̀ ní màláìkà òun náà la fún wa gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni a gbọ́dọ̀ gba àwọn òṣìṣẹ́ gbọ́ àwọn òṣìṣẹ́ Allah subhanahu wa ta'ala láti tó ti bẹ̀rẹ̀ ànábì a gbọ́dọ̀ nígbàgbọ́ sí wọn nígbà òṣìṣẹ́ Allah subhanahu wa ni wọn ìta nígbàgbọ́ sí ń pa wọn ni pé wa rusuluhu ẹrú sí Allah wa ta'ala ni wọn òjíṣẹ́ rẹ̀ sí wọn a gbọ́dọ̀ nígbàgbọ́ pé ìtàn wọn bẹ́ẹ̀nu wọn tó jẹ́ ọmọ eléyìí o àwọn ọmọ ọlọ́run gẹ́gẹ́ àwọn àwọn ti máa sọ wípé ànábì Isa alayhi salam wọ́n ní ọmọ ọlọ́run ni Allah subhanahu wa ta'ala ti júwe ara rẹ̀ fún wa nínú suratul Ikhlas ó ní lam yalid wa lam yulad wa lam yakun eléyìí òun náà ni tàrífù Allah òun náà ni kí ni definition tàbá sọ pé tí ẹ̀ jíwé fún mi ta ni Allah sọ fún wa pé qul huwa Allahu ahad Allahu لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد Allah subhanahu wa ta'ala ti sọ ojú ara rẹ̀ fún wa ojú ọ̀ka tó tó lòun àtàbá wò pé ànábì Isa alayhi salam tí wọ́n ń pè ní ọlọ́run àbí wọ́n ń pè lọ́mọ ọlọ́run nìsí ẹ̀rí pé ọ̀kan tó tó kọ́ yàrá ìwú ẹ̀kọ́ àríwú ẹ̀ nínú òjíṣẹ́ ànábì Isa alayhi salam ẹ̀dá bíi tiwa báyìí náà ni tó ààrẹ Isa àlè ìwé ààrẹ ni tó jọ tó gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ànábì isa aleyhi salam lẹ́yìn sàbí sọ́mà kìí ṣe ẹni tí ò ní bùkátà sẹ́ni kankan àwọn ẹni tí túmọ̀ sọ́mà tó ní kẹ́ni tó dádó fúnra rẹ̀ kò ní bùkátà sẹ́ni kankan àwọn èèyàn sì máa ní bùkátà lóhùn òun náà ni asọ́mà ànábì isa aleyhi salam ìgbà tí ń bẹ láyé ó ní bùkátà sẹ́yìn ìyá rẹ̀ ló fi nígbà tí ìyá rẹ̀ bí ìyá rẹ̀ tọ́jú rẹ̀ ó ní bàtà sí ìyàwó rẹ̀ ó mú ẹtí ìyá rẹ̀ ó mú ìyà lára ìyá rẹ̀ ìyá rẹ̀ tọ́jú ẹ̀ títí tó fi lè rìn tó fi lè dá nǹkan ṣe ó ní bàtà sí yàn ajẹ́pẹ́ látara bẹ̀ ànábì ìta èé tọrọ ó tó wá sọ fún wa pé làbùyẹ́lì wà làbùyù wùlà òbí má ẹnìkan òsì bíi ẹ̀rí ló sọ máa pé ẹ lóòótọ́ ànábì Ìsá ní òbí ma lóòótọ́ á sọ mọ́ pé ànábì Ìsá nìkan kọ́ ni òbí ma àwọn èèyàn náà pọ̀ láyé tí wò bí ma kọ́lá àwọn ọmọ ilé àwùjọ wa yìí yá bàbá alágbájá tó kú ní oní á ah, tọ́ ọlọ́run òfin ọlọ́mọ kò eléyìí náà ní sèyí àwọn tó máa pé ànábì Ìsá nìkan kọ́ ni òbí ma wà lámúyúwùlà ẹnìkan òbí bí ẹnìkan kò bí Allah subhanahu wa ta'ala gbogbo aná làgbà ní pé Mariam òun náà ni ìyá ànábì Ìsá alayhi salam a jẹ́ pé ẹnìkan bí Maria ẹnìkan bí ànábì Ìsá wa lam yakun lahu kufuwan ahad kò sì sí ẹnìkan kan tó dàbí ẹ̀ tá a lè fi wé ẹ wá wọlé mí àtà kàkà rẹ̀ yìí táàrẹ́ dà kan tó lè pé sílá òtàbá ti wá wò táwa gbé kò sẹ́dà kan tó lè pé sílá àbẹ́nìkan tó dìde ní tó pera rẹ̀ lọ́lọ́run àwa hmm? ìgbé kí ní yóò pé sílá á sì gbà ìgbé kí ní ń tara rẹ̀ ní ń pàpè mọ́ra nǹkan tí ò sí ní ara rẹ̀ ìdán Allah subhanahu wa ta'ala òun náà ọba àwọn rẹ̀ tó wa àwọn ni láti gbà pé lọ́kàn wọn jíṣẹ́ fún wa ẹrú sí Allah ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà nínú orígun iman wà a gbọ́dọ̀ gba àwọn tírà rẹ̀ gbọ́ tó wa tó fi ránṣẹ́ sí àwọn kọjá síwájú wa àbí tó fi ránṣẹ́ sáwa tó jẹ́ a nígbàgbọ́ ká ìdí wọ́n ń pè ní old testament wal injil ìdí wọ́n ń pè ní bible ágbà tó gbogbo àwọn tírà yìí ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala ni wọ́n àtòótọ́ àmọ́ ká gbà yí pé wọ́n ti àwọn nǹkan tó wà ní ẹ̀ wọ́n ti yí padà àwọn nǹkan tó wọn lọ́rùn wọ́n ti kìí bọ̀ ìdí ọ̀tẹ́ wọn lọ́rùn wọ́n ti pẹ̀lú kádàrá fáìlì yìí wọ̀jáde yìí èyí tó lóore mẹ́ ni àbí tó jágun fún ọ. kò ní sáà ń pè ní kọ́dàrú yìí tá a bá nímọ̀ nípa rẹ̀ òun náà ní kankan tó jẹ́ pé Allah subhanahu wa ta'ala ó ti kọ́ kalẹ̀ yàrá gbogbo tí ó tẹ̀lẹ̀ alùpàtàyé ti yáyé títí tó fi jọ gbéjà lùkìyàmà Allah subhanahu wa ta'ala ti kọ́ kalẹ̀ bí ní fifty thousand years hamsin alifasana fifty thousand years síwájú kó tó dá sánmà kó tó dá ilẹ̀ ó ti kọ kádàrá tèmi ó ti kọ kádàrá tiẹ̀ ó ti kọ kádàrá gbogbo wa òun kálukú ajẹ́ pé gbogbo tá à ń ṣe yìí à ń ṣe lábẹ́ kádàrá tí Allah subhanahu wa ta'ala ti kọ kalẹ̀ fún wa ni wá sí ń tá ṣe láyé yìí yóò wá jáde kúrò nínú kádàrá òsì táàmà ara kà wípé afẹ́ ṣe táàwárí ṣe táàmà wá rò wípé ah bóyá ká ní mo bá ṣe nǹkan báyìí ni kò bá sì rí báyìí òun náà ló fà á tí wọ́n fi hánà láwù fi hánà rẹ̀ fún wa pé ká wasallam ó sọ fún wa nínú rẹ̀ ipe Allah subhanahu wa ta'ala ipe ó ní Ànábì sallallahu wasallam sọ fún wa pé lam yakun liyukhti'ak nínú àdínkù rẹ̀ pé má lam yakun liyukhti'ak ní tó bá tẹ̀lẹ̀ sí ọ ní tó bá ti kàn ọ́ ní ìdí tó ti dé bá ọ ní ti jẹ lámúyẹ́kùn ni yóò ti àgbà kò lè kò lè kó rẹ ìwọ náà ló ní ẹ bí nǹkan bá rẹ bẹ́ẹ̀ nǹkan bá yẹ tó bá ní mo yẹ ó sì rí yẹ ìjẹ kọ́ ẹ tó bá ti jẹ́ tiẹ̀ kò ní yẹ láíláí àdébíwá ni má àfọ́ bàtà ìtó bá dé bá ọ ìtó bá kàn ọ ládàáwò lámúyẹ́kùn ni yóò ti àgbà kò ní kó rẹ ìwọ náà ló ní wọ́n máa àkọ́ àga láwùyẹ kó ń fi òfin ìbàdàn tí tó bá ti forú rẹ tí ò bá ti kàn án kó o mọ̀ yí pé kò sínú àkọọ́lẹ̀ rẹ pé yóò kàn ọ́ ni. tó ànábì sallallahu alaihi wasallam wá sọ fún síwájú pé wa'lam annahu law ijtama al-insu wal-jinn ala an yanfa'uka bi shay'in lam kágbà àwọn tó máa ka wọ́n tún lọ́lẹ̀ bá àwọn àjẹ̀nú ká àjẹ̀nú tún ràn wọ́n lọ́wọ́ àlá ayé ń fa òkà bí jẹ́ pé àwọn fẹ́ tí ọlá ń fà ní pẹ̀lú kiri kan pé kiri yóò wọ̀ làwọn fẹ́ fún kiri yóò wọ̀ làwọn fẹ́ kó tẹ̀ lọ́wọ́ kiri yóò làwọn fẹ́ kó tẹ̀lẹ̀ sí Allah subhanahu wa ta'ala lam yanfa'uka illa bi shay'in qad katabahu Allahu lak ó ní kò sáfà ní kankan tí wọ́n lè ṣe fún ọ àyàfi pẹ̀lú nǹkan tí Allah subhanahu wa ta'ala ti kọ fún ọ pé ládàá tó bá ti kọ fún ọ òun làwọn ṣe sábà díẹ̀ ẹni tó bá ṣe dáadáa fún ọ nísìnyí o ti wà nù àkọọ́lẹ̀ rẹ pé kiri wo tẹ ọ ni kó gbà pé o ti wà nù kádàrá ni ẹlòmíì ó gbàgbé ọba tó kọ kádàrá ọba tó sóore fún yóò wá máa yóò máa wá gbé gbogbo ẹ̀yìn gbogbo ọpẹ́ tó yẹ kó ṣe ní ọba tó sóore fún gbogbo ẹni tí Allah subhanahu wa ta'ala ló sábàdì ẹlòmíì ọmọ tó kó láti ẹ bá ti sórí àwọn alágbájá àwa yóò bá ti ráyé gbé tí ẹ bá ti sórí lágbájá àwa yóò bá ti dé èèyàn láyé ẹ gbogbo àwọn ọ̀rọ̀ báyìí wàláyà àwọn ọ̀rọ̀ tí ò dáa ni àwọn àlùmọ̀nàhìn làbíyà àwọn kan tí yóò gbọdọ̀ máa wúyà ìlẹ́nu kọ́lá bó láàrí ọkàn rẹ̀ pé á ẹnu ní ṣe dáadáa fún ẹnu ló ṣe iṣẹ́ ẹ̀kú kọ́ ó gbọdọ̀ máa wúyà ìlẹ́nu láti bá ti tó torí lábájá tó eléyìí àwọn kan ó kù díẹ̀ káàtó ni ní ìgbọdọ̀ máa wí tó eléyìí ànábìdé kó yé wa wípé gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni táwọn èèyàn bá tún wá kó jọ àlá àríyànjú rúó kàbíṣẹ́ wípé àwọn òfìkìní kan ní ọ́la á ti fàyè nílá á sì kó ìpanubá àti ilé kìíní ó tẹ̀ lọ́wọ́ alábìnrin lábìyà tó fún kàbí ṣe lábìyà tó fún kàbí ìlà àbíṣe ìlú fárkà dábà wò láhùn láti kò sí ìrìn àti wọn lè kó bá ọ àyàfi nǹkan tí Allah subhanahu wa ta'ala bá ti kọ kalẹ̀ fún ọ yá o ti kọ kalẹ̀ fún ọ pé tí ó ṣẹlẹ̀ sí ọnu tó eléyìí ojú ọ̀nà kádàrá ni ibi ojú ọ̀nà kádàrá yìí òun náà ni àwọn èèyàn máa tọrọ nǹkan lọ́wọ́ rẹ̀ má àwọn Yorùbá béèrè kan lọ́wọ́ rẹ̀ mọ́ àwọn èèyàn gbà pé á ah, àwọn kan bẹ ni àwọn kan ni wọ́n ń jáyé àwọn náà ni wọ́n lè ní orí ṣe àwọn tó bá fẹ́ tún orí ṣe àwọn náà ni wọ́n orí ṣe àwọn tó bá fẹ́ tún rọ́wọ́ mú àwọn náà ni wọ́n rọ́wọ́ mú àwọn tó bá fẹ́ tún máa gbáyé àwọn náà ni wọ́n gbáyé àwọn tó bá fẹ́ tún kú ni wọ́n kú àwọn kan bẹ tí wọ́n ní àdìọ́ kan láwùjọ wa lónìí yá àwọn bàbá kan bẹ àwọn ìyá kan bẹ téèyàn bá fi tí wọ́n ṣe láwùjọ náà wà yìí kọ́dà yóò ṣe yóò ṣe yóò tó sùkúrì tí ò bá fi tí wọ́n ṣe tó gbogbo orí eléyìí àwọn ọ̀rọ̀ tí ò dáa ni o pé ọmọ sọ pé àwọn kan bẹ tí ọba fi tiẹ̀ ṣe títa ló ń wá ní ṣe tẹ́yìn tẹ́yìn fi tiẹ̀ ṣe títa ló ń ní ṣe tó ń fi ní ṣírí tó gbogbo orí eléyìí àwọn nǹkan tí ò dáa ni tó yẹ pé ó ta kó kádàrá ó túmọ̀ pé èèyàn nígbàgbọ́ tó nílẹ̀ nípa nǹkan tí Allah subhanahu wa ta'ala tó ti kọ fún yà tó èèyàn gbọ́dọ̀ nígbàgbọ́ ni lógun tí Allah subhanahu wa ta'ala tó bá ṣe òun ló ṣe ànábi wa parí hadith ní pé rúbi àti àgbà wàjà pàtẹ òhùn ànábì ni ẹlọ lè mà ní pé wúfẹ́ àti àkùlàm yàní gègé báyò kálàmù tí wọ́n fi kọ́ kádà ló ń kálukú tí wọ́n fi kọ́ kalẹ̀ fún wa wúfẹ́ àti wọ́n ti ti sókè o wọ́n ti ti gègé sókè kúrò nínú láwùjọ bàbúùs tí wọ́n kọ gbogbo nǹkan sí wọ̀jẹ́ pàṣẹ sòhò ibi tí wọ́n kọ́ sínú àwọn òṣìṣẹ́ kí ni ó ti gbẹ́ iná ni Yorùbá máa ń sọ pé àkọọ́lẹ̀ ti gbẹ Yorùbá máa ń sọ pé àkọọ́lẹ̀ ti gbẹ lóòótọ́ àmọ́ sí èsì ẹ̀ náà ó tún máa wù wá míì

kọ́lá ìṣẹ́jú kan ò ní bí dépò owó ìṣẹ́jú kan ó lé látara kan ẹni tó bá lóhùn sí náà mọ́ wípé àtijọ́ kìíní ó ti ọ lọ́wọ́ ó wá padà tí ọlọ́wọ́ lẹ́yìn ọdún mẹ́wàá máa rò wípé àwọn ẹni wọ́n ṣe kí ni wọ́n tún aago sẹ́yìn wọn ò tún aago sẹ́yìn o kò tí ì ṣe tán tí ó ṣe nǹkan ọ̀hún mọ́ ni àsìkò tí ó ṣe nǹkan ọ̀hún mọ́ kò tí ì tó ni káàsìkò yẹn bá tó ń bà wọn ìgbà náà yóò ti ṣe mọ́ so eléyìí òun náà ni ti àwọn àbá àti sọ fún wa pé kájìnà sí gbólóhùn láwùká máa sọ nú ọ̀rọ̀ pápá jùlọ níbi nǹkan tí ò tẹ́ wa lọ́rùn tó bá ṣẹlẹ̀ sí wa tí nǹkan tí ò tẹ́ bá ṣẹlẹ̀ síyàn ní ẹ̀mọ́ wa sọ pé á ká ní o bá ṣe báyìí ni ìjọba yóò bá sì ti ṣẹlẹ̀ ká ní o bá dúró ni ìjọba yóò bá sì ṣẹlẹ̀ sí mi tó eléyìí òun náà ni wọ́n ní pé á sí òun náà ló fà tí ànábì sallallahu alaihi ó wá júwe fún wa ó kọ́ wa lẹ́kọ̀ọ́ tí èyí tí ò dá bá ṣẹlẹ̀ sí wa kí wá láṣẹ táàbì tètè ti ilẹ̀kùn ṣèitọ́ọ̀nì láàrin jẹ́ kí ṣèitọ́ọ̀nì kó ráyè wọlé sí wa láà torí pé tá a bá gbàdé tọ́ni láyé kó ráyè wọlé sí wa la lọ́nà kékeré yóò padà wá jẹ́ pé ọ̀nà yóò wá fẹ̀ débi pé yóò gbé wa jáde kúrò nínú ẹ̀sìn yóò sọ wá di nǹkan míì anabi sallallahu alayhi wa sallam ó sọ fún wa nínú hadithu rẹ̀ ó wà nínú sahih muslim anabi ní ihris ala ma yanfa'u anabi ní máa so kókòrò lórí nǹkan tí ó sọ láǹfààní ìjọba sọ láǹfààní òun kò sí kí ni òun kò máa so kókòrò àǹfààní sáńsọ́ ń bì pèlìmọ̀ áàdì wàlìmọ̀ áàdì àǹfààní ayé tó bá sàǹfààní ayé fún ọ òun náà ni ó kúnra sí àbí tó ti sàǹfààní àlìjáàmọ̀ fún ọ òun náà ni ó kúnra sí tí ó bá ti kó palára bọ́ ànábì ní kó jìnà sí ànábì sallallahu alaihi wasallam ó tó wá sọ síwájú fún wa ó ní wasta'in billah tó bá ti wá ń múra tó ń sojú kòkò lórí tí ó sàǹfààní fún ẹ wasta'in billah kó máa wá wá ìrànlọ́wọ́ látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala ọ̀dọ́ ẹ̀ ló ti máa wá nà lọ́wọ́ mọ́ ìbára ti àwọn kan mọ́ ìbára ti kíní kan ìbára ti níyìí

àbí tó bá ti rí mọ́lẹ̀ lábàá wọlé sọ́ọ̀bù rẹ àbí tó bá ti kọ́ ojú ọ̀nà sọ́ọ̀bù rẹ òun náà ni ó jẹ́ ọmọ ta tó eléyìí ó ti tako àlèsì ànàtìbìlà Allah subhanahu wa ta'ala la máa wá ìrànlọ́wọ́ látọ̀dọ̀ rẹ̀ ànábì ní wàlá dáìjẹ̀l ànábì ní mọ́ wàá kágara yàrá má kọ́lẹ̀ nígbà tó bá ti mọ̀ pé kí ní àǹfààní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fún ọmọ kọ́lẹ̀ múra sí kò máa ṣe ìwọ́n tó bá ń fi ọwọ́ múra sí ìwọ́n tó yẹ ọjà náà ló ń tà múra sí ojú ọ̀nà àwọn halal òun náà lọ́nà tí yà rìn èyàn gbọ́dọ̀ fúra sí ni Ànábì sallallahu alaihi wasallam wá ní wà iná àbọ́ bàtà jẹ́ ìgbìmọ̀ látẹ́kù tí kìíní kan bá wá tẹ̀lẹ̀ sí ọ látara ọjà tó ń tà àbí látara iṣẹ́ tó ń ṣe àbí látara ọmọ àbí látara fámìlì àbí látara dúkìá Ànábì ní kankan wá tẹ̀lẹ̀ sí ọ wọ́n máa sọ wípé làwọn á ní fàájú kájá làgá nàkàdà á kà ní mo bá ṣe nǹkan báyìí ni báyìí ni ò bá sì ní Ànábì ní má máa sọ bẹ́ẹ̀ o nítorí pé kéèyàn máa sọ bẹ́ẹ̀ gbólóhùn láwó ká ní mo bá ṣe ìjọba yìí ni ká ní mo bá ṣe ìjọba yìí ni ànábì ní dáftahu dáftahu amala shaitan ní máa sí iṣẹ́ shaitan ilẹ̀ yóò fi ojú ọ̀nà ṣètọ́ àdìkalẹ̀ fún wa ni ibòmí ó ní dáftahu bàbá shaitan yóò ti lẹ́kùn ṣètọ́ àdìkalẹ̀ ni wípé a ká ní bá ṣe báyìí ni nǹkan báyọ̀ bá ti rí báyìí ìtàní ìgbàgbẹ̀ wọlé sí yóò wá máa wúlọ́kàn pé a ó sì kìlọ̀ fún bá sì múra kání mo bá múra fún ọmọ dáadáa ni kání bá wó ọmọ yìí dáadáa ni tó tẹ̀lé yóò bá ti tẹ̀lẹ̀ sí yóò wá wọ́pẹ́ àwọn tó tún wá kúnlẹ̀ nísìnyí tọ́ àbí kí wọ́n á múra sí wọn tọ́ bàbá ẹ dákun àwọn ìtókù ìbọ́lọ́hún ti lẹ̀ ọmọ mi lọ́wọ́ tí ó ní ó dá àbọ̀ sàbójútó ẹ̀ ẹ wá lọ lè bàbá tí ń bá sàbójútó rẹ ọmọ tí ẹ náà kú o ìyàwó tí ẹ náà kú o àwọn èèyàn kúkú náà o kò rábòjú tó ṣe fún wa yóò wá gbé òkú pẹ̀lú ọlọ́wọ́ yóò ní ọmọ yìí àwọn ọmọ yìí ó wá sí wọn gbẹ́rẹ́ gbẹ́rẹ́ tó sì mọ̀ yìí gbẹ́rẹ́ mẹ́ẹ̀ẹ́dínlógún ni ó tún ba ara ọmọ ọlọ́mọ jẹ́ ọmọ mi bẹ̀ ní ti òkùnkùn mọ́túmọ́ rẹ̀ àbálẹ̀ kan ti mọ́lẹ̀ ní yóò sunkún sunkún dákẹ́ wọn àbá sa gbẹ́rẹ́ kò sì mọ́ wọn mọ́tí lè jẹ́ ẹ́ kílódé kílódé wọn ní Yorùbá máa sọ pé àràgbé láyé àbí àmà ara ayé gbé ni ọ̀nà olóògbé àràgbé láyé gbé òun náà ní kó bàjẹ́ àmà ẹ̀jẹ̀ tí o bá sọ fọ́ ni tó bá bẹ̀rẹ̀ ayé pé àdúgbò tó kí ni kó káńsù àlìjáàmà rẹ̀ ìgbé kò sí ní ìdíkan kan mọ́lá àlìjáàmà ní ìjà àràgbé nù ànábì sallallahu alaihi wasallam máa ní tó bá ti wá ń sọ pé láúláwì yóò máa sílẹ̀kùn àṣetáàdì yóò máa sílẹ̀kùn rẹ̀ kalẹ̀ fún ọ ni ànábì wá ní walakin qulu ma sha'a qaddara Allahu wa ma sha'a fa'al ànábì ní tó wọ́pọ̀ yín ìgbé gbogbo tó bá ti ṣẹlẹ̀ sí wa láìdáa kádàrá tó bá ti ṣẹlẹ̀ sí ọjọ́ òṣèlú ọlọ́run ànábì ni tó máa sọ pé máa sọ pé kí ni qaddara Allah pé á ah, Allah subhanahu wa ta'ala ọba àlejò ó ti kọ kádàrá tó tẹ̀lé sí mi yóò àkọọ́lẹ̀ rẹ̀ ní ó ti kọ́ wa ma sha'a fa'al ní tó bá sì wù òun ni máa ṣe tí ẹ bá ti báwọn níbi báyìí ìtàní ò kẹ́kọ̀ọ́ ìlà ni lórí eléyìí ní ọ̀dọ́ rẹ̀ nílé dúró sí kò tètè gba kíni kò tètè gba ìmánì àwọn tó bá ti kó bá tó àwọn rò lọ́kàn pé á ah, ìjọba tẹ̀lé sí mi yìí tí ètò fẹ́ mi àti ẹjọ́ ìjà lánàá ni ṣe lè pé á ah, òfurá sí àgàn ìdánù máa sọ fún ẹ àyáwó náà yóò ṣe lóòótọ́ òní ní oríṣẹ́ ìjọ jà kọ́ra ní ọ̀nà tí yóò fi wọn létí òní ní oríṣẹ́ ìjọ jà ni òní tó sọ ni òní tó lóòrì ni òní tó kan ní wọn báyìí ni tòkó gbélé ìdánù máa rọ létí tó rántí yóò tún wá fi ìgbà ní ìkó mọ́ sí wọn náà máa rò pé á ah, àwọn ìyá ìdílé òótọ́ ẹlòmíì bẹ nídìí àwọn ìyá àgbàlagbà ń lé wọn nídìí ó ti kọ́ wọn ló kọ sí èkó kọ wọn látara pé kí ni látara pé kò máa ṣe ń tà sọ yìí tànà ìyá máa ṣe táwọn bá ṣẹlẹ̀ sí tó sọ pé kọ́tọ̀lọ̀ mọ́ wọn máa ṣe àfààní ìtọ́ni wa aráyè wọlé sí lọ́dọ̀ wọn wà ní ìyáka ní ìdààmúlẹ̀ ilé wọn àwọn kan bẹ tí ò níṣẹ́ tó pé àìníṣẹ́ òun náà ní tí wọ́n ṣe káàkiri àwọn àjòkó yóò lọ lè bá wọn bóyá ah, sọ wọn bá ilé kan kí ní ìṣẹ̀lẹ̀ sí ni ẹ bá mi wò ó òun náà máa sọ wọn bóyá ah, ìṣẹ̀lẹ̀ ní pé ìyá kan bẹ ń lé yín àbí ta ní bẹ tí ò ní sí ìyá kan lé wọn ìyá kan bẹ ń lé yín á ah, ìyá kan bẹ ń lé ní lóòótọ́ àgbàlagbà ní àgbàlagbà ní lóòótọ́ ń bọ̀ tó bá fẹ́ rí ṣe láyé àbíká múra báwọn ìyá dájọ́ yóò gbogbo eléyìí ní ìtura yìí àwọn kan máa ba ọmọ wa jẹ́ ó sì ba ayé wa jẹ́ ó kówó owó tó yẹ kó fi sàǹfààní fámìlì rẹ ẹ̀yà àwọn àràkọ́rá yìí ara màlúù dúdú màlúù tí ò nira tó ló ti ní màlúù dúdú mo fẹ́ abẹ́ ẹ̀ẹ́dínà kókó rẹ̀ ewúrẹ́ tí ò lábà wọn tó wà gba gbogbo owó ìlọ́wọ́ rẹ̀ àbáfẹ́ àkópa jẹ́ fúnfún ó fẹ́ jáde ẹnu fẹ́ fámìlì rẹ̀ fẹ́ jáde ẹ àbí ìyàwó rẹ̀ tẹ̀ sọ fún sáfẹ́ ẹ̀ àbá

tiwọn náà ó tún wọn kọ́ nínú sínú àti ìfẹ́ lọ́rọ̀ ẹlòmíì náà wàhálà ti tẹ̀lé sí sínú fámìlì ẹ̀ òun kó orí jẹyanjú òun ni ó wà lọ́dẹ pé jẹ bá yóò máa fi ọ jẹun ní ẹni tó jẹ pé tí àwùjọ bá dáa ni pé pé àbá ká àti tá a lẹ́sìn ìta àgbọ́yẹ̀sì ni irú àwọn tá à ń sọ yìí àwọn náà ó gbogbo lọ ni ó gbogbo wọn máa lọ́dẹ dáko ó lè wá sẹ́sẹ́ ìjọba sì ní wá sẹ́sẹ́ nínú wọn yóò mọ ẹ̀yà máa tọrọ bára ni bí ẹ̀rọ kan ń tí mo rí ọ́n dẹ́dẹ́ ẹ̀hẹ́n yóò tún nítorí báyìí ẹ máa lọ lè bá wọn ẹ máa lọ lè kó owó tẹ́yìn bá fi ogún yín tẹ́ẹ̀fi kójọ ẹ máa lọ lè kó bá wọn ẹ tún wọn máa dúpẹ́ fún wa lérí ẹ̀ so eléyìí tí ò bá ti sí imani tí ò bá ti sí tawhid tí ò bá ti sí àkídà tó dáa èyí ó jẹ ẹrú ṣètọ́nù ṣètọ́nù ó sọ̀yàn ìlàkúdà ọba tí ọba tí ó ké òun jọ́sìn fún ẹ̀rí jọ́sìn fún èyí ma wá jọ́sìn fún àwọn ẹrú rẹ̀ òun lè yóò ma jọ́sìn fún tó látara délé yìí Ànábì sallallahu alaihi wasallam ló jẹ́ kó sọ fún wa Ànábì sallallahu alaihi wasallam oríṣi ìkàbá ìwà ṣẹlẹ̀ sí ìkàbá ṣẹlẹ̀ sí wa láti kí ni a sọ pé ah, ọba tó dá mi ló kọ́ kalẹ̀ àkọọ́lẹ̀ àwọn ènìyàn gẹ́gẹ́ bí Allah subhanahu wa ta'ala ṣe ròyìn ọmọ ènìyàn fún wa pé idha massahu jazua wa idha masahu al-khayru manua ọmọ ènìyàn fẹ́ràn oore púpọ̀ aláìkí oore kó ló sáà máa ṣẹlẹ̀ sí wa kó lè bá ṣẹlẹ̀ sí wa kọ́lá àtúndí fẹ́ kó tọ́jọ́ ẹ̀ fọ́pàlà kejì wa ẹ̀ wọ́n bá faná wọ́n bá fa bọ́ọ̀ fẹ́ lómi yo. yóò tún sí náà rẹ̀ nígbà ẹ̀wá àwọn oníkan níbẹ̀ o àwọn oníkan níbẹ̀ o èso mọ́mí ti gómìnir àyè o so amati tí ba wa wá si sí Yo wà á yóò máa wá kára yóò máa kára mọ́gbà kára máwo ni pàtó ìpá ni wọ́n fi kà so ibi tí wọ́n fẹ́ lò láàrin yìí òun náà ni pé kádàrá dáadáa ọmọ ènìyàn bínú lórí kádàrá dáadáa tó o bá ń tẹ̀lẹ̀ sí ìdí tó lówó tó kọ́lé ìyàwó gbogbo ẹ̀ ṣe kọ́lá kò ní sọ kankan kọ́lá kò ní ẹ̀dínwó pẹ̀lú kádàrá kankan pé kìnnìkan bẹ́ẹ̀ ti jẹ́ kádàrá tọ́ba ara wọn ti bá ajá yóò ní ẹ̀ ni ọlọ́run ló ti kọ́ wọ́n bínú ni wọ́n bínú orí ọlọ́run lára mi ni ni wọ́n bínú orí ọlọ́run ni àmọ́ tí bá ṣẹlẹ̀ sí ìwọ náà gbà yí pé kádàrá rẹ̀ náà ní tún pé lẹ́yìn náà yá kádàrá mi náà tún ní eléyìí náà kó wá ṣe tó yẹ kó ṣe kó dúpẹ́ fún Allah subhanahu wa ta'ala nígbẹ̀yìn Ànábì sallallahu alaihi wasallam ó ní ọ̀rọ̀ mọ̀mìnir ó ní ìmá ń ní kàyéfì ni wàlẹ́ ìsàdáríká ìlà ẹ̀rọ ìfàdáyàn káyọ̀rọ̀ lẹ́wù tí aburú bá tẹ̀lẹ̀ tí yóò ní sùúrù yóò gbà tó dọ̀lọ́ ọmọ tiwa anábìrin fàgáná káyọ̀rọ̀ lẹ́wù wọ̀nyíkáná ẹ̀wọ̀n àgbàbáwú báyìí tí dáadáa bá wá tẹ̀lẹ̀ tí ṣakar yóò dúpẹ́ fàgáná káyọ̀rọ̀ lẹ́wù orin náà ló fi jẹ́ fún un so eléyìí àti kágbìyànjú kákó tí inú àwọn mùmí ní báyìí pé tí dáadáa bá tẹ̀lẹ̀ sí wa ká mọ́ yáyọ̀ pọ̀ra ká dúpẹ́ fún Allah subhanahu wa ta'ala tí dàkejì dáadáa bá tẹ̀lẹ̀ sí wa ká mọ́ kára jù kámọ́ banújẹ́ jù èyàn banújẹ́ jù kaba tẹ̀lé jọ àmọ́ wọn banújẹ́ tayọ àlà tó fi wọn rí nínú ọlọ́run tó bá jọ gbé jàlùkì àmà so nígbẹ̀yìn ibi abára wa sọ lónìí sókì rẹ̀ òun náà ni pé gbólóhùn láwó ká ní mo bá ṣe nǹkan báyìí nǹkan báyìí ò bá ti rí báyìí ká ní ìbá ṣe nǹkan báyìí nǹkan báyìí ò bá ti tẹ̀lé báyìí ànábì ní ká máa jìnnà sí nítorí pé kí n máa sílẹ̀kùn ọ̀nà ṣètọ́nì kalẹ̀ fún wa so eléyìí òun ni àti tí a bàrà wa sọ sókí nípa ọ̀rọ̀ yìí so abẹ́ Allah subhanahu wa ta'ala kí wọ́n sá sí àlékún àgbọ́yé ẹ̀sìn rẹ̀ fún wa kí wọ́n sá sí àlékún mímọ̀ rẹ̀ fún wa nítorí pé ẹni tọ́nà bá kóore fún òun ni ó gbọ́ pé wọ́n ti wá àti súnà bí gan kí wọ́n á máa lọlẹ̀ pé mo fẹ́ ọ̀sá rẹ̀ gbọ́ àdábì ni máa ń yí láwù bí ọ̀rẹ́ wàá ti dín jágbọ́ yẹ́sì òun tó ju súnà ànábì sallallahu alaihi wasallam lọ ká máa gbọ́ wà sí tó bá ti jẹ́ pé súnà ànábì ni ẹ ètò àwọn àti ẹ̀tàn ètò àwọn àti tí wọn kọ́ wa kọ́ púpọ̀ ètò àwọn àti tí wọn fi ìmánì wa jẹ́ tòkí Allah subhanahu wa ta'ala kí wọ́n sàánù wa kó fi kó sàlékún ìmánì wa kó fi ẹsẹ̀ wa nílẹ̀ lójú ọ̀nà fún ànábì sallallahu alaihi wasallam hada wa sallallahu ala nabiyyina muhammadu wa ala alihi wa sahbihi wa sallam wa ta'ala alhamdi àti la ilaha illa anta astaghfiruka wa alhamdulilayi alúpẹ̀ fún ọlọ́run.